الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه وموالاه أسفك الله سبحانه وتعالى ليس يوتسي بدي وعيني رب nínú akẹ́kọ̀ọ́ àdúgbò báyìí gẹ́gẹ́ bí ṣe fún wa ló parí oṣù tó. ní òní ọjọ́ kejì nínú oṣù kẹkàdá oṣù kọkànlá ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ọdún mọ́kàndínlẹ́ ogójì ìjọ sábẹ́rẹ́ tó wọ́n wọ́n àyọ̀ sọ́lá ń ṣe. السلام ورحمة الله àwọn àdébí abala àṣírí àwọn ìjìyà lórí pé tẹ̀lé àti ogún ìjìyà wọ̀nyẹn wá fún àwọn ẹ̀ṣẹ̀ kan wọ́n ìjìyà àtàyé wọ́n máa fi kùdé yọ ọjà lọ́wọ́ ìyá máa tẹ̀wọ́ àti mẹ́tọ́ba kí lè di a fi ń bẹ fún oníṣìlẹ̀. báyà ọdí abilékọ àti abiléya ìsìnlẹ̀ rẹ̀ bá rẹ̀ lẹ̀ ibi tó ń lò fi ẹ̀sìn ẹ̀dí kò yé wa kúrú tẹ̀lé bẹ́ẹ̀ wọ́n lẹ̀ ní kò ní títí tẹ̀lé òfin bọ́ ní ara ẹ̀. tó bá jáde bẹ́ẹ̀ tí ò sí láyà tí ò sí lọ́kọ́ ní ìlọ́pọ̀ ìláyà àti ìṣẹ̀rí àmà. ẹ má gbàgbé pa àtọ́ fún wa ibi owó kìíní mọ́lẹ̀ ọ̀fẹ́ lórí. ìyẹn sì wà ní fún ọgbẹ́ kí ìlọ́pọ̀ ìláyà náà ni. ọ̀rọ̀ bó ti yé bẹ̀rẹ̀. sọ́kọ́ bá wà ní kó òlọ́pọ̀ kan láyà tó wá lọ ṣàgbèrè ìbí tó bí lòkè ẹ̀sìn ṣàgbèrè yẹn sì rí rẹ̀. tí wọ́n fún ní bíálà sojú káyé tí wọ́n sì lè kó lò òdìjọ tó kàn gbà kó bíyá tí ìwà ṣe obìnrin. sọ́mọ́jú obìnrin a lọ pẹ̀lú bákan rẹ̀ ìyá tí kì í bá ṣẹ́rù. sọ́mọ́ jẹ́rú tá a bá fi ẹgbẹ́ ọgọ́rùn-ún sí fífì òsì bá ti fẹ́ pé ìjẹnilókun pa àlè ní lẹ́yìn náà ni ibi ẹrú adéyé wa kí òsì owó òsì lọ ẹni sí wọn á lé kó lé torí lé fóònù á kó palára bá ọ̀sà rẹ̀. nínú àwọn ọ̀sà mẹ́nu bá fún wa nípa àwọn ìjìyà èlò ìgbé kẹlẹ́ àti ẹ̀kẹ́lu kẹ́mi tó bá wu àwọn ìwà ìṣẹ̀ kan. bí ìwà ìṣẹ̀ kéèyàn parọ́ ọ̀sùn lọ́yàn. ìgbéwọ́n jẹ́ ìjìyà fẹ́ nìyẹn nígbà tó bá ti rìn lẹ̀ bẹ́ẹ̀ ìdílọ́sí lòfin ẹ̀sìn òun náà ní kí wọ́n ti ẹni ẹ̀ kà kí wọ́n fún ní ẹgbà ọgọ́rin eléyìí ni wọ́n ti amẹ́lò àfàjùlọ ọlẹ́kùn sinimá adìmọ́ sọ́nà àwọn ẹni tí wọ́n ti fẹ́ra wọn dáadáa àwọn àpárọ̀ sinimá wọn. tó nípa mẹ́fẹ́ láàánú ọlọ́wọ́ bá sánà ọ̀tàlá nínú kìtàbù wa kìtàbù ní fèkì ènìyàn tán ìjọba ìkìtàbí wọ́n tó yẹ. gẹ́gẹ́ bá a ti bá yẹ̀ wò táwọn akọ́jọ́ ti lókun láti rí àwọn ẹ̀dẹ̀ ìsábà àwọn olùmọ̀ ni wọ́n ti òkú tí wọ́n yiri síra yóò dáadáa. ẹnu ọ̀dà àbáwọlé ẹlẹ́ẹ̀kẹrin la máa wọlé sílé àwọn náà lè fi hàtì ṣáàrì lè kàmúrí ìjìyà tí ń bẹ fún àmójú. àwọn oríṣiríṣi àlàyé ẹ̀sìn la fẹ́ yẹ̀wò rẹ̀ alábàápọ̀ kí ni jọ́jú ọtí onígbogbo yóò tọ́ bá tọrọ sọ̀rọ̀ làákàyè àbúkù làákàyè lọ́lẹ̀ bíbélì ayé máa ń níbi yòówù dẹ́rì dẹ́rì wò kò sí ìtọ́tọ̀ wọn. kódà kó ti pátá tó lè pinlẹ̀ rẹ̀ tọ́lájújá gbígbé yọ padà kú orí èyàn ní pé mọ́ dáadáa tó ti dọ̀tí náà nìyẹn sábàdàn ọ̀dọ́ aláṣìjẹ àbí yóò lè fi ṣògbìn àbí yóò lè fi àbí wò lè fi lágbàdá sẹ́yìn wọ́n pè lágbàdá ní bíbá yìí. tí wọ́n bá lọ tán wọ́n á lọ wọ́n pàtàkì wọ́n á di ibi àkàrà owó ń pè lágbàdà wọ́n tún pè kẹ́tù sàpálá àgbàdo ló ń lọ sì yẹ bí ẹ fàgbàdo ni lò àwọn kẹwàá àwọn náà ti sọ sí èmi dáadáa sálàgbàdo nígbà orí èèyàn ti lè dà rúgbà tí èèyàn bá mú ọtí lọ sí ilẹ̀ bí yóò lórí kó ti wá tọ́ka gbòòlà ká ìbọlẹ̀ ọtí mi lọ́wọ́ ẹ wá rí kí ẹ gbogbo wọn yóò tọ́bajá sí nílé ó lè mú ìyàwó rẹ̀ rà sàwọn àti àfihàn ọmọ àdájọ́ pé wọ́n fún un àyẹ̀bẹ̀ wọ́n rẹ̀ bọ́yọ̀ láti di èso àti nǹkan àbí wọ́n àbí wọ́n ti ẹ̀sìn ká ẹ̀ wá rí wọ́n yẹ̀ látàrí yìí. nípa dídáwì òun náà kí náà ká yọ ọjọ́ ẹ̀kọ́ ọjọ́ ìdúmọ̀. ìlú kí ọ ń mú ìyàwó rẹ àwọn oníṣẹ́ ní ìyẹn máa mú. sọ ìbéèrè yàrá ti mú dára yìí ó ń sọ wọn àti wèrèwèrè. táni ó ń ọ̀sàkìrà ẹtí ó ti wèrèwèrè. ìlà àkùkọ oníkejì ẹni tó tọ́jú kí náà ká yọ ẹni pérépéré. kí ni ìdájọ́ ti ní mu ní ìwọ́lì ní ìwọ́lì kódà kì í sọ òun nìkan gbogbo ohun yòówù tọ́ba ti lè já sí ike o lè mú ìyàwó rẹ̀ wá ewọ́lì gbogbo tọ́ba ti lè mú ìyàwó rẹ̀ wá sí i ajá ní pé ọ̀sẹ̀ tó kí ìyàwó kù yóò kéré ni yóò pọ̀ ni ìwà agbóhùn ẹ̀ṣẹ̀ nílá ni nínú ìṣẹ̀lẹ̀ àìyọ́ nínú àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi. ọtí jíjẹ́ ìwọ rẹ̀ ó jẹ́ ìwọ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run lọ́sùn fún àbẹ̀wò ṣàáyálá tọ́lọ̀ ọ̀rọ̀ àtọ̀ nípa tòlọ́ ìdá آية عذاب غيري قالوا يا أيها الذين آمنوا أعوذ بالله من الشيطان الرجيم يا أيها إنما الخمر والميسر إنما الخمر والميسر والأنصاب والأزلام رجل من عمل الشيطان من عمل الشيطان ọlọ́run máa sọ pé yóò nígbà gbọ́dọ̀ lọ ọtí àti tẹ́tẹ́ àti pẹrẹ sójú bọ̀ àbí ìmá fi ọ̀nà ọkọ̀ ọkọ̀ ìmá fi pẹrẹ ríjì sùn lè dáhùn lè ṣèǹkà ẹ̀ṣẹ̀ ni ìdọ̀tí ni iṣẹ́ àṣẹ̀ǹkà ọ̀dọ́ wà. àjàkadì ìbò òtòrí bẹ́ẹ̀ ń jinlẹ̀ sí o ẹ̀ pàṣẹ láàlẹ́ òtún ìṣòro kẹ́mi lè jèrè. wọ́n lè wá rí àṣẹ tó wá fi báyìí pé pàjákàbí ìmúhù yìí dàdé yìí lọ. ara sẹ́fìrì ìtọ́ka mi pé wọ́n ní ọtí mímu. adéjídé wọ́n ti mímu ọrùn ilẹ̀ pẹ̀lú súnà nàbì sallallahu alaihi wasallam pẹ̀lú hadithi Aisha radiyallahu ta'ala anha wọ́n lè ti sọ̀rọ̀ sallallahu alaihi wasallam sọ̀rọ̀ yìí pé. ìjọba ìdílé gbogbo nǹkan mímu yìí tó bá ti lè fa yẹ èèwọ̀ o tí ó mú yẹn wọlé rà èèwọ̀ ni yìí wọ́n gbọ́dọ̀ àti fi wọ́n fi jáde hadithi yìí tún lè látọ̀dọ̀ àfa abdullahi ibn umar rọ́jà ọlọ́run kan àdúgbò ọlọ́gbé ọ̀rọ̀ yìí ọlọ́gbé bá lẹ́rì sallallahu alaihi wasallam òun náà tún sọlá yìí kiri. gbogbo ohun yìí tó bá ti lè gbani tí a mú yẹn wọ́n sílẹ̀ akáyé yòó ti tọ́ gbàmọ́ ọtí ni o gbogbo ọtí kẹdẹrí ìwọ ni ayọ ẹsẹ wa ẹrí gbogbo àwọn àfààní tó wá nípa pé ìwọ lọ sí àti àwọn àfààní tí ń lé lè jìnnà lọ sí mímu ẹsì ọkùnrin ti sẹj ọ̀pọ̀ gan kódà ó dé kó o ká sọ pé ọtí ti sàwáàtò ìyá àdéhùn ti wá ní sísẹ ìbẹ̀rẹ̀ ìdí wọ́n ti àléwọ̀ ni pẹ̀lú ìfẹnukọ àlùfáà yìí kí ni wàá nìdí pàtàkì tọ́sí nínú ìdíje wọ̀. a sọ fún wa ní bẹ́ẹ̀ àwọn nǹkan míì tíṣàrẹ́ òní à tó yẹ pé kò ní ìdí ká di pàtàkì bẹ́ẹ̀ tí àwọn eléyìí ní ìdí pàtàkì. kí ni ìdí pàtàkì tọ́sí nínú ìdíje wọ̀? tẹ̀lé bá wọn kẹsí kọ́ wá ní ní kíkọ́ kan ọlọ́run ṣe fẹ́ kọ́ má di ìdí òmí ìdàgbé pé ọkàn wà láti ẹ̀ lágbára lèzi ọlọ́run pàṣẹ pé ìwọ ọmọ ṣe dáadáa sí àti bàbá ẹ̀. ọ̀gbọ́dọ̀ bá wá gbé kékeré láti ṣe dáadáa káàkiri ẹ̀ ibi tó ní ìgbéyà rẹ̀ sọ ẹ̀rọ pé kò wí ti bàbá olólóyè rẹ̀ kò bí ọ kò ṣe sọ́ọ̀sà òkèèrè lọ́sọ̀ sí bàbá. ọ̀wọ́ agbọ̀dọ̀ wá di pé gbà ọ̀wọ́ á ní bíbí láti ṣe dáadáa fún bàbá torí ọ̀rọ̀ àdó nígbà ìṣẹ̀lẹ̀ àjọyà ẹ bá fẹ́ bẹ̀rẹ̀ sọ wá kó síwájú la bẹ̀rẹ̀ ti bẹ̀rẹ̀ sẹ́ ọmọrà àti hajj kí ẹ wá tí ò ní nídìí ó bá rọ̀ kan lọ òkúta jọ ó ní ti ọkẹ́ pé èyí tá a bá mọ̀ sí rẹ̀ òsílẹ̀ èyí tá a bá ti lọ díẹ̀ ká máa wá díẹ̀ alhamdu fil islam ní ká ju wọn ju tẹ́lẹ̀ ká gbà yìí ṣùgbọ́n lè yá ọmọ dí rẹ̀ kí ni bí pàtàkì tọ́lọ́run ti sọ sílé wọ̀ nígbà pàtàkì rẹ̀ ọlọ́run bá sì dẹ̀ra fẹ́ dáníyà láwọn ìdára tó ń nínú ìdára òun náà ti yìí èyí tó jáde yìí sí ẹ̀fẹ́ làákà yìí lò sí sí wúrẹ́ lórí jáde pé wúrẹ́ tọ́ba bí ọmọ wá lò kàn ọmọ ọdẹ ọba gbà yà lẹ́ẹ̀kan náà oyún mi sí yà ó di òun yóò ṣètò ṣàfihàn gbà tí ò sí alẹ́ lòun tiẹ̀ bákan náà àti gbogbo àwọn máa ń pààyàn rárá yẹ́yẹ́yẹ́ nínú òṣèṣì ẹ̀ òun ni ní yóò gbé làákà yìí yọ lọ ọgbà rẹ ti gbé làákà yìí kú tí ọjọ́ talẹ lára àwọn onígbàgbọ́ òdodo ẹni yìí kò ní lè lọ kí o ẹrú ti ẹni bá ba àwọn ọdọ báyìí pé àwọn ọtí líle tó mu lọ́bẹ̀ ti kọjá báyìí yóò máa gbé àwọn èèyàn lé sí i onídìrí ẹsẹ̀ rẹ ti ọlọ́run nítorí gbogbo èdè pàtàkì kéde kejì dáńkà yìí lè ṣẹlẹ̀ àti sọ pé ìwọ lọ́dún àti ife ọtí nì lílé wu ẹni yìí nǹkan tó tóbi aburú ẹ̀ dẹ̀ wú lọ. ó dẹ̀ tún jẹ́ nǹkan ẹ̀gbọ́n àṣà ìtàn inú ẹgbẹ́ yẹ̀rìkẹ́bù hà lílé ìdọ̀rọ̀ rìn nílùú lóṣìlì ni òun làṣẹ dáàdì máa máa gùn tí ó di kóṣù tàbá àwọn mùsùlùmí. mo lọ lọ́wọ́ ọba nìkan láti ṣàlàyé pé a ah, ah, ọ́fíìsì mo ti lé tí mo ní ẹ̀jìnlẹ̀ sí i kórè ara yẹn ni kẹ́ẹ̀ lè jẹrẹ ẹ̀jẹ̀ ń fún yín إنما يريد الشيطان إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء بينكم والموت ونصد لكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم مستدون أنتم bẹ̀rẹ̀ rí àṣẹ ìgbọ́ ọbẹ̀ dọ́ta alẹ̀ àti kórìíra káàrin ìṣèkáàbọ̀ látara sí ni mo. àtẹ́jú pàtàkì tọ́lọ̀ ń sọ sí pé mo ní èèwọ̀ nìyẹn tẹ́ ẹ bá ń gbó sí ẹ yín sọ̀dá ẹ̀yẹ bá ń gbogbo àwọn pàtí tí wọ́n máa ń dálẹ̀ tí wọ́n ń pè àwọn olófinmọ́ ìbí làgàtà tó ń pè wọ́n síbẹ̀ tí ì bá ti fi wọ́n kó àwọn sikẹ́rì ìdùnnú ọ̀rẹ́ mi bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nígbà tí wọ́n dájú sẹ́wọ̀n tó wọ́n lè àdá ó lè gbé òkè náà kọ́ fún ìbò ìbáyìí ọkọ̀ fi para rẹ̀ lórí náà ó ọtí sì mẹ́lò rẹ̀ ó lè fọ́ rẹ̀ lórí náà báyìí ẹ̀jẹ̀ wa ti sùúrù ní gbogbo orí rẹ̀ yóò mú báyìí ẹni ọba wù kó dúró bẹ́ẹ̀ ọ̀gá yóò máa kì í ba àwọn èèyàn lára lọ ìfisí ọtí nìyẹn. àṣeyìntàn ọfẹ́ dọ́ta lẹ̀ sáàrí wọ́ọ̀lù báwọn lọ àtìkó rà ìlú kábọ̀ látara ọtí ẹni wọ́n jẹ owó rẹ̀ lẹ́ẹ̀kejì wọ́n jẹ lẹ́ẹ̀kejì tó bá rí bọ́ tó lè fi yìí yẹn nígbà tí o ti tẹ́tẹ́ ta yóò yìn àbí òní yìí bẹ́ẹ̀ ni yóò yìn ìgbà ah, ọ̀wá nígbà tí ń ta ni ìlú oyin tí wọ́n lọ náà bàbá ìjẹ̀bù nígbà tí wọ́n fọ́ gbogbo owó tí o sùn ní wọ́n gbọ́dọ̀ òun lọ́gbà. ọ̀fẹ́ tí ọ̀tá láàrin yẹn wọ́n yọ tó dàgbọ́ máa ń dìkìrì náà kọ́dẹ̀ ta yín padà kó bìrẹ̀ jọ lọ kí ló ń pè ní ìṣòro kí ló ń pè ọ̀lẹ́ ìṣòro yẹn bọ̀ wà á lè lòdì tó jẹ́ yóò kírun bí òde àtòrí gbogbo ẹ̀ ọlọ́run sáfà tó ṣe wá kìí sí ẹsẹ̀ fi ara ilé ìlú jẹ́mi tó lè lọ mọ́sálásí yóò ṣe padà fà á sí ìyẹn ẹ̀wọ̀n irú tí ọba ti máa fọ́ sásìkò èèyàn ní padà kí lọ́nà ìgbọ́ ìgbò ń gbéyẹ̀ lóṣù bẹ̀gẹ́ tó àìpé kì í bọ́ sásìkò yóò yóò tó ọ̀sẹ̀ ló ti máa kálá sáré lásìkò lọ́dá ìlọ́wọ́ tí ọba ti máa bọ́ sásìkò bẹ́ẹ̀ náà wà á lọ́ọ̀bù sí báyìí ti lè má jọ bọ́ sásìkò ọlọ́ọ̀dẹ o sáà ti fẹ́ dálẹ̀ láàrin ìrìn ẹ̀ sí mímu ọ̀fẹ́ kẹ kérò ọ̀fẹ́ kẹ bára yín sọ̀tà kẹ kórè ara yín kẹ má rẹ̀ sí ọlọ́run ẹ̀rẹ̀ á sòrò tẹ̀lé torí bẹ̀rẹ̀ sí wa. báyìí mímu ìyè wọn ni kájọ̀sì gbàgbé sẹ̀ríà Islam gbogbo ìgbàlá bá ń sọ fún wa ọwọ́ adáàbò bá àwọn kòṣìmánì kan nínú àwọn kòṣìmánì nítorí àgbàbọ̀ wa dáàbò bò wọn ni kòṣìmánì làákàyọ̀ làákàyọ̀ agbègbè wa ọ̀ pàtàkì pọ̀ nínú òfin ẹ̀sìn kí ẹ wá sọ pé mi mo lórí mi kọ́ bá dàrú sẹ́yìn tí wọ́n láwọn yẹn ti mú tọ́ báyìí sí wọ́n ti mí ẹjọ́ bí wọ́n tọ́jú tọ̀dà tí wọ́n bá ti mú báyìí orí wọn máa tẹ́lẹ̀ náà ìtọ́ god gọ́dà náà sí dáadáa wọ́n pé tí bá ti fà á sí báyìí orí ni ọ̀n tẹ̀lé yóò jí pápá lọ ní wọ́n kò tẹ̀lé mẹ́rẹ̀ ní gọ́ọ̀rù ìtọ́ fi lẹ̀ bàtà ìní táyà gbogbo ẹ̀ pátá nígbà wọn rí pé àwọn oníkèmí ẹ̀rọ oníkẹ́míkà yẹn wọ́n kẹ́ kówó àwọn lọ tèmi tóun ni òun ti fi tóun ṣe pamọ́ sí ọba ayọ́kẹ́ ìjọ ọmú ni orí rẹ̀ ọ̀gá yìí òsè má di làákàyè sẹ̀rí àti wàá ti kéré o ọwọ́ adá àbòbò ọwọ́ adá àbòbò nítorí ẹ̀rù sọ pé ká má bò fi sí làákàyè má yẹ abáńsọ fún alágbàbàpọ̀ wa ológun dé má lówó lẹ́sìn téèyàn bá lẹ́sìn ó sọ fún ìjọba nìyẹn wọ́n fi ń láwọn adáwò rẹ̀ ṣùgbọ́n òkèlè wo sùnmọ́ níbi ti ṣe ìjọ́jẹ́ ìdìbò ni wọ́n bá dúró òfin ẹ̀sìn wá palẹ̀ mọ́ ni torí àwọn èèyàn máa fi ẹ́ sáwò pọ́ọ̀ṣì èèyàn kàn máa rí lọ́sùn lóṣù tí kálukú náà máa ṣe lè fi ṣé ìjì rẹ̀ olóko fi máa ní kíkẹ́rẹ́ àwa dá gbogbo òun náà ní ìrẹ́ ìrẹ́ ìbágbọ́mọ pàfọ́sùn lójú kíkẹ́rẹ́ àtọ́fára àbòmí ìdìnnà sọ̀rọ̀ pé àwọn ojú ọ̀fẹ́ lé su lọ́kà tó tún lọ gbára alẹ̀ fẹ́nìkẹ́ tó tún yẹ ju ẹ̀ ìkùnbá kú agbọ́mọ lọ́mọ wà fún ẹ̀ olóko fi máa ní kíkẹ́rẹ́ àwa dá gbogbo dúkìá lọ́jà tó ń gbọ́ ọ̀nà aráàlú pátá ó tilẹ̀ sùn bí rìbá bí kéèyàn ṣì ṣe yàn. gbogbo àwọn kan tó ṣẹlẹ̀ àwọn ajá wò wò ó lè rí wò lè rí láti rí kéèyàn bá bá rẹ̀ ní ipò pé ẹ̀ ṣe lábẹ́ ọmọ ẹ̀ kéèyàn sọ pé kọ́lọ́ wọn lọ́sùn káàdọ̀ tó wọ̀ sàkárà. ètò gbogbo àkóyẹ gbogbo nǹkan ọ̀kẹ́ gbọ́dọ̀ wòye ọ̀sùn kọ́ sọ́kọ́ pa ọba pa báyìí kí ló ló ń bíọ̀ nínú wọn bá ti lo sẹ̀ríà wọ́n pa ọ́ náà sí i. tòjá pé bàbá ń sọ̀rọ̀ sẹ̀ríà ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ sì máa ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn. èèyàn bá gbàgbé ó kéèyàn lórí àtẹ̀yẹ̀ nìkan ni ẹjọ́ ń fojú tí wọ́n fúnkò gbogbo ní mórí ara ẹ̀ fún oríṣi rẹ̀ ni. ẹlòmíràn kò bí ó báyìí tó lè fún ìyàwó rẹ̀ lọ́rùn pa. náà ọtí mi fa ìyàwó ti bímọ ó sì fún lọ́rùn pa lórí ẹ̀ náà ojú mi bẹ́ẹ̀ wá sí abáyé yóò lọ sí ìbáyé. sọ nípa bẹ́ẹ̀ àlàyé ẹ̀sìnkejì dáyẹ̀wò kí ni ìjìyà ẹni tó bá mọ́tò èsì làwọn bá jẹ́ wọn dáàbí tí ó fi jìyà yẹn bóòlù sì yóò ṣe rí rẹ̀ ìjìyà ẹni tó mọ́tò àlùjálè tó wọ́n ṣe kò gbogbo òkòwò. bílálà aláwọ̀ dáwé táwọn yẹn lé dáadáa èsì irú kéékèèké sí àwọn. أو تكسر يستوى أربعون جسدا فورتي يوجد قتل السوء في ذلك هي يوجد فورتي يوجد إيتي ọ̀rọ̀ yẹn máa padà lè ṣe hẹ́gẹ́gì náà pẹ̀lú ohun tí aláṣẹ àwọn mùsùlùmí bá rí sí pẹ̀lú pé ká fi ziyada sí ni ká fà lé sí sí fọ́ọ̀tì yẹn àìsàn lè ha jẹ̀bi ìlànà àìrí tàbá ní bùkátà sí nígbà tó yẹ bá mú sí kò sì síwọ́ bìlẹ̀ àrùbáyìn nígbà tá a ti ṣe kò gbogbo fọ́ọ̀tì kù ó tún dọ́ọ̀tẹ̀ sọ́tẹ̀lé wa bá tún lò pàtí kan ọdún ọ̀bọ̀ sí mẹ́rin pẹ̀lú àdìsí àdìsí àdìsí àdìsí ẹni tí ká ṣe ju fọ́ọ̀tì lọ ọ̀fẹ́ gbọ́rọ̀ yẹ ká ṣe ju fọ́ọ̀tì lọ ẹmọbìnrin tó ti bọ́ fẹ̀ tọ́jú yẹ ó ti máa gbé bàbá rẹ̀ rà fún ní èdè ìtẹ́lẹ̀ tọ́jú tí ọ̀rẹ́ dẹ̀ra ọ̀bá tún gbọ́rọ̀ ẹ̀ ń jáde tó báyọ̀ náà ó ní ọgbàrá wa ó nílò ẹ̀ẹ́ ok dáadáa ó ní lèlè dáa dáadáa lèlè dáa ẹgbẹ́ abilọ́mọ ẹ̀rọ ni gbogbo ìgbà dáadáa dáadáa ẹ̀ pa lèlè àti ẹ̀rọ agáàsì ẹ̀rọ agáàsì àwọn máa kọ̀rọ̀ sí ibi ọkọ̀ rẹ lẹ́nu lè fásitì ọ̀rẹ́ rẹ kò ní kí ni kí ọ̀rẹ́ rẹ rà ọ̀rọ̀ àtúntọ́ yóò sì títí ọ̀rẹ́ rẹ rà bàrà tó ń fa rẹ̀.

على ذلك لا في كل قال بزوال حديث علي أبي طالب إذا ليس إشارة ولا تقبل الوليد ولا عقبة ولا نفس صلى الله عليه وسلم ولا نفس صلى الله عليه وسلم أبا كنا في كبوك وبوج سبا أبا رمت إيش لو كبوا رمت قال اليوم يا مبنى سنة علي وادي وهذا أحب إليه kéésì yìí lè fi bí mẹ́bí. ni wọ́n ti lọ sọ̀rọ̀ ẹ̀ka àyè yìí wọ́n sọ kéésì ló wù fún yẹn. òun gbé sí kiri kan tó fẹ̀ ní ọkùnrin ìgbà náà. ẹni tó bá mu sí yóò ṣe wẹ́rẹ́wẹ́rẹ́. lọ́pọ̀lọpọ̀ ọgbà tí èèyàn bá fi ọtí yóò tán nígbà yẹn lèèyàn lọ wọ àbúrò bàbá ẹ̀ abẹ́gbọ̀ bàbá ẹ̀ àbí baálé àdúgbò wọn bí kò parọ́ bàbá agbófó tó di kékeré la yọ sára ìlú náà di fúrafúra mi lẹ́yìn gbọ́ yẹn. ìmọ̀mù alibu nàbì tọ́lé olùtọ́ba mutí àzíyà yóò wí kàtìkàtì tọ́ba wí kàtìkàtì yọ yẹn ni pé owó rírà á wí kàtìkàtì tọ́ba wí kàtìkàtì tẹ́ yọ parọ́. kọ́dà ní ìkúkú jẹ́ ọpẹ́ kádìdì ìfúnlẹ́gbà ọ̀hárọ́. Gbọ́dọ̀ fi pèlè ọ̀pọ̀ ìlà àdì níbi tó yẹ já sí òun náà ní pé irọ́ náà já sí ìfúnlẹ́gbà arọ́ kalẹ̀. Ẹni ó sì nìyí, akọ́wájú ọ̀rọ̀ ó ń túbọ̀ yóò lẹ́mí ẹ̀. ìbínú ló ti dèlú ní wòlòwòlò ti fi ń tẹ̀lé ní padà bí ọ̀rọ̀ yìí kó bá wulẹ̀ jẹ́ ọpẹ́ kó tètè mú àwẹ̀ ìsú rẹ̀ lọ́kùnkún tó kọ̀ máa ta lọ wẹ́rẹ́wẹ́rẹ́ tóbi tó tó padà bí ilé yóò padà lọ sa sí àlàsí padà. ọ̀rọ̀ rẹ̀ ti kẹ́ tiẹ̀ fẹ́yẹ̀ sí i èyí gbé yẹn ti mọ̀ kó òun sọ yìí owó tó bẹ́ẹ̀ owó òkùnkùn túbùrà tó òun yìí tí máa ti tẹ̀lé lọ jẹ́jẹ́. sọ̀rọ̀ yẹn kíá lẹ́yìn torí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àlíyù wá ti rọ́jò lọ sẹ́lá lọ ó kúlẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ pé tí yóò tẹ́ wẹ̀rẹ̀ àti àdéhùn adàtú mẹ́rin rọ̀bì allah ṣẹlẹ̀ á ìmọ̀ fún síbi náà wọ́n fi jáde. wọ́n ní òṣìṣẹ́ ọlọ́run ọba ẹni ọba mú sí wọ́n kó bàtà mú wọ́n tún kó bí iye rẹ̀ sí wọ́n kó mú bí kọ́ni ẹ̀rí ọba kó mú. wọ́n ní kí ni wọ́n á ní májẹ̀mú ìjìyà májèmú wọn lọ́wọ́ àdébí ìjìyà àti mímu. sábà fẹ́ lo ìjìyà fẹ́ẹ́ tó mú sí ewu orí ewu orí rà ọlọ́run májèmú. àkọ́kọ́ ẹni tí wọ́n fẹ́ jẹ níyà nínú wọn nílò kẹsì fẹjọ́ mu ọgbọ́dọ̀ jẹ mùsùlùmí lẹ́yìn tó mú sí. ọ̀là àti àlẹ́ kí àti ọ́ tọ́lá ẹ̀kọ́ ya kékeré olórí ẹ̀sẹ̀ rẹ̀ tọ́jà láì gbọ́ lọ́rùn lọ ọtí kẹ̀kú ni ọtí gbòó níbi àìnígbàgbọ́ ẹbí ẹ lè jẹ mùsùlùmí kọ́ máa fojú ẹlòmíì ni mo ti jẹ mùsùlùmí ó lè òun tẹ ní ìsìn ọ̀rọ̀ lẹ́sẹ̀ wọ́n bá bẹ́ẹ̀ ní òun alẹ́ ní bí ọba mọ sí mo tó sì lówó lọ wọ́n lè máa fẹ́ lówó ọba sọ ó ní owó ọba sọ jẹ́ kí ló ṣe ìjayé mùsùlùmí ní ìbọn ti jẹ mùsùlùmí tó yóò fi òkúkúrú dára ó lè pèlè kọfí rẹ ó lè pèlè ọ̀pẹ́ yìí ìtàkùnfẹ́lú wa àdéhùn bá ti sáà ní dálẹ̀ láwùjọ ni yẹn gbogbo àwọn fẹ́fẹ́ jẹ́ láburú báyìí káwá wí ọgbà kan ó gbé fún ọ̀fẹ́ yìí ẹ̀jẹ̀dì èlé kan wẹ́rẹ́wẹ́rẹ́ tó lè fẹ́fẹ́ yẹn bá gbé yóò fún ìdíjọ́ sí ni èyí ti jẹ ní. ẹni tí wọ́n fẹ́ fún lẹ́gbẹ̀ẹ́ adé ni wọ́n ti ń lò fi ẹ̀sìn nítorí gbogbo bí ajẹ́ mùsùlùmí kọ́lá àjẹ́ àlẹ́ ìgbàgbọ́ ìdí àwọn ẹgbẹ́ tọ́lá ìdígbà tọ́tọ́ lọ́rùn yẹn lọ ká ẹsẹ̀ tọ́jà ẹni tó mojú tó fẹ́ ṣèjì àfún yìí wọ́n gbọ́dọ̀ jẹ báyìí bọ̀ á ti bàlágà tọ́lá ọmọ kéékèèké mọ́rẹ́ sí ìgbà tá a wà kéékèèké àwọn ọmọ náà dá rẹ̀ kan máa ráwọn ọmọ kéékèèké lẹ́mu yọ̀lọ̀ rẹ̀ bu wa ẹ̀mú òwúrọ̀ wọ́n bá òfin kékeré yìí ti dàbí omi kan yọba yọjú ẹ̀mú bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọmọ tó ti gbóló rẹ̀ ń sábẹ́lẹ̀ mi lọ́jọ́ rẹ̀ ń kórìí. kò sí gẹ̀gẹ́ náà ṣe fún torí pé kèsì kí lọ kèsì ìgbàlagbà. àbámọ tó bá rẹ níbi tí wọn fi máa ń mú ọtí omi kiri àwọn bí ìyàgbẹ́ àti àyín àyín tí wọn sọ sọọbì wa àyín àyín ẹ àyín àyín èyí tó ń pè pérépéré. òun wá bẹ̀rẹ̀ sí ní ru ọtí àjọ ọbẹ̀ padà wọ níbi ìbò kan. tó ó bu kójú rẹ bẹ̀rẹ̀ sí sẹ́nà lórí rẹ̀ ń kò sí nǹkan kan tí wọ́n bẹ̀ fún lọ́gbẹ́ fọlá àjà àlà sọ̀rí ẹ̀ tó ti gbé kálàmù tó bẹ̀ fún wọn wọ́n sì gbọ́n bẹ̀. ọ̀hún lẹ̀ dá mu náà ní àjàwá ti ka tó sùn sí báyà ká ní kọ́ tẹ́wọ́ rẹ̀ àbí ká ta ní ọgbọ́dọ̀ rogo mú bọ́ báwo ìfò yẹn. bákan náà ẹni tí wọ́n ti jì ọtí fún bí wọ́n ti lò bíẹ̀ sí yọ ìjẹ́ ní torí rẹ̀ pé aṣiwèrè tẹ́lẹ̀ orí ẹ̀ ti dàrú ó lè jẹ́ pé wáyé tó ń bá dòdò kò ní lu sí òun náà mọ̀ fẹ́ lọ́kẹ́ ọ̀rẹ́ yẹn kò sí di àdéhùn àwọn bákan náà ó sọ gbọ́dọ̀ fojú lẹkọọ ọlọmọdé akóso ọlọmọdé akóso àwọn ọ̀dọ́ rẹ̀ àwọn abatẹnijẹ lọlẹlẹ bá a fa lọ bá pera rẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ sì ti bọ yìí ọyọ máa ṣe àyè àyè mu ilé kan ṣe pàkẹrẹ àbá àti bẹ̀rù pàkẹrẹ ni wọn kó lọ́wọ́ ọtọ bíi mẹ́jọ lórí òun nìkan ní máa mú àyè àyè torí bẹ́ẹ̀ kọ́ la alàlùbọ́sà irúfẹ́ ni tí wọ́n ṣe ń bá yẹn àwọn adìgẹ́ yìí náà wò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wà lọ sí àfa lọ́lẹ̀ wà láyé ọlọ́run ó ọlọ́run ó báyìí ẹ̀ ń ṣe paríparí yà tọ́lá tẹ́ bá fi pèsè báwọn ọmọdé ọmọ pé ẹ́ ìwà búdà sì wúrí láyé nìyí o àwọn ẹni ọlọ́run kí àbálòsùn ẹ̀ hàn ọ òbí mẹ́ta lẹ́yìn náà kọ́ bá mú go mẹ́ta yìí. wọ́n bá bẹ́ẹ̀ wá tó ayé ayé mu. ee àwọn kọ́tẹ́ bá bá bá tiẹ̀ padà mú náà àjà ayé ló sara ní wọ́n ti lò jẹ́ ìsìnká kò sí jí àkáàfù. àbẹ́ni tó gbàgbé náà ọ̀rọ̀ ẹni ọ̀ya wọ̀ bí a ní wọ́n tó súnlé àti yọ̀ ọba fúyọ̀ síbẹ̀ kọ́ tàbí. ẹ̀yọ̀ káwọn Yorùbá ní wèé fọ láti kí ni o wèé fi jẹyọ ọba fún iyì ọba ìwé ìwé níbi bíi mẹ́ta ọ̀rọ̀ ọ̀dà ní ẹ̀kọ́ fọ́ọ̀mù kékeré iyọ̀ ẹ̀fẹ́ ni wéèsì ni mu tọ́ra lọ yí ìgbàlùwọ́ ọgbàgbé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo orúkẹ́ àwọn ẹ̀jẹ̀ tí wọ́n ti lò tẹ̀sí kò fi jí àtiwá fún ẹ̀ wá láwọn májẹ̀mú yìí mẹ́tẹ̀ẹ̀ta yìí ọ̀rọ̀ àdébísọ̀ lọ́wọ́ àtàlá ní tọ́ka sí táàfin pé kò sí jíyà lórí ẹjọ́ bá ṣe é. النبي صلى الله عليه وسلم قل إن الله dádájọ́ ọlọ́run ọba nìyí ó ti mójú kú òfin lọ ni nípa mistake àti mistake ààrẹ nígbà yẹn gbàgbé tó fi ṣe ọmọ tó ti rò wálé àti ohun tí wọ́n tẹ̀ yẹn pàṣẹ. àwọn bí wọ́n yí alálàdé o wọ́n ní láwọn fẹ́ pàṣẹ yẹn kẹ́rin wọ́n ti lè wá ka mọ́ nínú wọn kọ́ máa bá àgbà ọmọbìnrin rẹ̀ sùn. aláì wọn ò lè láti mọ̀ sẹ́ni wọ́n bá rí sí o. ìdíje ọlọ́run sọ́lọ́ ẹ̀fọ́lọ́ ní aláwọ̀ ẹni mẹ́ta wọn gbé kọ́ láàbò òkè wọ́n ṣe é dá wọn ò ṣe é dá àbí àwọn ò ṣe é dá wọn ò ní kọ́ fún wọn. ọmọdé dàbí dàgbà á ti rí lórí yóò fi pé. wọ́n á tẹ́lẹ̀ dájọ́ ẹni tó sùn tó fi ṣe ẹni tí wọ́n fẹ́ lòdì akógun fífún tí wọ́n fẹ́ ṣe ní kòkókò bíi kọ́ọ̀ṣù kíké sí yọ aláṣẹ bá rí fi kọ́ sí lẹ́gbàá bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ ní mọ̀ pé àtàrà mọ̀ lọ sí ẹlòmíì ọmọ tó dájọ́ bí ẹ bá ń sọ pé àbẹ̀jà bá ń sọ̀rọ̀ kẹ́ńtì ní pé wọ́n lọ sí òjá láti máa mú à ìlú wo lẹ́yìn gbé à ọba sọ mi lóbi wá tó sọ ìlú wo ni wọ́n gbájọ́ ìpìlẹ̀ dákọ̀ rẹ̀ lẹ́sìn rẹ̀ ńlẹ̀ Yorùbá wọn. ọ̀dọ́ lọ́ya bá jẹ́ nílẹ̀ Yorùbá tẹ́ òdo ni bí àgbẹ̀mú bí àwọn ọ̀fẹ́ bí kankan ẹ̀yìn bí sáà ẹ wọ pé wọ́n á bọ́ kan ṣe wá àti ọtí wọ́n máa ah, ń gbọ́ sí à nínú àwọn eléyìí sọ èdè ní ká bá kó òkú ẹ òkú pépé àárọ̀ báyìí àtọ̀tẹ́ báyìí díẹ̀ ni wọ́n yọ kù sí ni wọ́n máa kú àwọn bí òfin sírọ̀lẹ́ obìnrin bíi tọ́wọ́ bẹ̀rẹ̀ sí ta ọtẹ kù ti ń da àjẹbá yọ máa fẹsẹ ìyá wèrè sàrùsọ ọtẹ kù là á kú tiwa sóòtù ẹ òun lẹ́yìn ìbúlẹ yìí obìnrin yóò lè bẹ́ẹ̀ nínú tó ń gbádùn tó ń ní àti búdà à búdà bò ó ní olóhùn bá mú tó ń ní ẹ. bẹ́ẹ̀ni ẹni tó bá jálá ìmọ̀ kẹ́kẹ́ ọmọ fara mú mi kò sí jí àtà ìyẹn ti gbọ́dọ̀ bàbọ̀ náà tó ń mú iye ọtí nítorí pé mímú nígbà òun kẹsẹ bí bóyá omi lásán lòun lò bí kẹ̀kẹ́ yìí làwọn yàrá lọ wáyé dàbí kílẹ̀ ni wọ́n fẹ́ kéésì àwọn eléso yẹn lè fẹ́ wù yìí ẹ́ ebi la wò pé mo mo fẹ́ máa wò ó bí ẹbí july ọtí mi àlè bàbá fún mi bí àtòrí ọ nítorí pé ọ̀tọ̀ ni olóò lérò fún òun àwọn aláṣẹ ìsọ̀lá ìsọ̀lá ká bá fẹ́ lò sí ọ. táàrí fún yẹn níbi àkókò sí yóò rilẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ méjì ìrìnlẹ̀ ẹgbẹ́ yẹn kú pẹ̀lú kẹ́mi yẹn tẹ̀lé sọ ọ́ ó sì jẹ́wọ́ fún òkú sí tẹ̀lé lọ ilé ọtí yẹn sọ ó sì rí yẹn ó jẹ́ táwọn ará àtẹ́yìn ọlọ́kọ́tà oríṣi fáwọn tí wọ́n yọ̀ tó wọ́n bẹ̀ ọdún wọn fún bóyá lé àbọ̀bí tó ń fọkàlẹ̀ sí lọ́tọ̀. Tẹ̀lá wá rí sàtẹ́lá dé orí kìí kẹ́tí tó bí ọ̀kadà bíi mẹ́ta láì gbogbogbò rẹ̀. Tòbí ọ̀wà láwọ̀ ló láyé títí. Yorùbá wọn fi darí ni ẹ̀rú bí àwọn ẹ̀gbá ń bíbà rẹ̀. Ẹ̀fọ́ tó wò kókó tó di kù lẹ́yìn rẹ̀. Yorùbá wọn fi à Yorùbá fi ni ẹ̀ tó tẹ̀ sí ọ tó tẹ̀ tó ọjọ́ àlàájì báyìí dájú orí ẹ̀fọ́ kìnnì pẹ̀lú ọtí gbóná. wọ́n ti wá sí ìrọ̀lẹ́ sẹ́ńdẹ̀ ìtòjọ́ lọ pọ́ sí ìyẹn. ẹ bá ti wá wò sí gbúdúgbú bẹ́ẹ̀ lọ́kadà báyìí níbi ìrọ̀lẹ́ nítorí mẹ́ta sí mẹ́rin báwo lè darẹ láàbò ó lè tó ọkọ̀ lájà kìnnì kan sí bẹ́ẹ̀ ẹgbẹ́ bí ẹ ọkọ̀ sí bẹ́ẹ̀ bí wọ́n tún sórí ikú tó wọ́n tún gba ayé ọmọ ọlọ́mọ jẹ́ àwọn èèyàn wà á retí kọ́sítọ́mà pẹ̀lú tó wọ́n mú àwọn aláṣẹ́wó síbẹ̀ wọ́n sì mọ̀ yípa ẹni wọ́n bá ti mọ̀ gbogbo ohun tí wọ́n fẹ́ ni àti omi tí ọkọ̀ tẹ̀ ní gáyà sábà kọ́ gbà lẹ́yìn tó rẹ̀ ní ọ̀sẹ̀ tó ọmọ kó tó ti ẹ̀kọ́ mú sí wa fún wa. pèrè burúkú kọjá gbèsè rẹ ju gbèsè ọtí lọ́sẹ̀ wọ́n jẹ wọ́n lọ pé ẹni tí fún ẹni tí ń kàkọ́lẹ̀ gbèsè pé wọ́n kọ̀ yókù sí wọn lọ́rùn. ìjọba pariwo gbowó ọ̀sẹ̀ kí ló so pé tọ́lọ́rùn ìdájọ́ parí ẹ̀sìn. tẹ́lẹ̀ yẹn bá fìdí ẹ̀ múlẹ̀ ni wọ́n ti lò fi ẹ̀sìn ibo nkù tí ń tó tó ojú lẹ̀ mú agbájì àmì wọn bá ti lò fi ẹ̀sìn. àbá aráwọ̀ ẹni méjì tọ́jẹ́ ni dọ́gba tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n jẹ́ ni tàbọ̀kẹ́ àlọ́ kò kókóró ìbáyé ọkọ̀ wọn ló yẹ wọ́n yìí lọ́dọ̀ káàkiri nígbà tó ti dé báyìí ọgbẹ́ ló ń gbósù kalẹ̀. àlùmọ̀sálà kò sọ àlàyé kẹta lábẹ́ ọ̀rọ̀ sí kí lè àwọn nǹkan bíi ṣe é sí tóun náà lè ta tọmọdé ẹ̀jẹ̀ ẹ wo ti sọ̀tà tó ń dán lẹ́ẹ̀mọ́ sí rẹ àti gọ́tà tó ń lọ ń pàṣẹwó àti gọ́ọ̀mù ẹ sálágá rẹ láàbílà ìdájọ́ rẹ ṣé mo wọn lè sọ sí wọn ni wọn bá gbàlérò pẹ̀lú alimuhasirọ ọ̀rọ̀ wọn ní gbogbo ohun yóò tún lè para káyà sòròrò yẹn jẹ tí yóò fi bóòlù lágbájá yìí tí wàá ti fi wèrè báyìí. aláwòye ni wọn jẹ pákó lẹ fún wèrè àtọmùtí pákó gọdà tí yóò fi forí fọlẹ àwòtí lọ́ba kó bẹ̀. wèrè da kọjá wọ́n akọjá bí àwòtí tí wọ́n rọ àtàlógbélé rẹ̀ wọ́n ti sàrọ̀ ọba kẹsẹ̀ sá wọ́n ti yà kàkà sínú ẹ̀. kódà ó tún sùn fọfọfọ àwọn yẹn gà gbé lọ́dẹ. Ah. alimọ̀kadìrà gbogbo ohun yóò tún lè balà ká ẹja tìlónú jẹ kìí sọ sí tòótọ́. ìdájọ́ tí wọ́n náà la fẹ́ sọ̀rọ̀ pé ìfẹ́ ń dọ́bí ti mú òbí ń bẹ tó bá ti fi sára tẹ́lá yìí yóò ń dókòó sọ̀kọ̀lọ̀ yóò wá ojú yóò wá ilẹ̀ rí yóò wá wò lójú kan náà ẹ ti yíra padà yóò ọ̀ ilé wọ́n mi náà wà yìí. mi gbó mi kúkú yẹn àti gbogbo gbogbo wọn pátá aráàmù ọ̀dọ̀ tó yẹ ọ́ rí ọgbà jẹ èèyàn bá fi owó kálágá ní wọ́n wí ẹ̀rẹ́ pẹ̀lú àdìsí àdìsá ọ̀dọ̀ ọmọ àbùsọ̀ rẹ̀ àdìsá tọ́lú ìjọba ìfọlọ́lọ́ àbùsọ̀lọ́ ọ̀dọ̀ kúndùn ṣàrọ̀ rí akáw ọ̀wọ̀ ṣàrọ̀ gbogbo nǹkan bí mu yóò tọ́lá ti lè fa ẹ̀yàn ní wọ́lé àti àdìsí àbúlá ìwọ̀n ọlọ́run tá gbogbo tó bá ti lè fa ni ọtí mi gbogbo nǹkan tó lè fa ni wọn. àti nítorí ewu èyí ti bẹ fún àwọn nǹkan wọ̀nyí àti ìbàjẹ́ rẹ̀ tó lé kókó àti wọ́n fásitì àrùsọ̀nà lè fún mọ́ bó ti fa yí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ jẹ́ sí. ẹ wọ̀ dọ́ mi ìfẹ́ máa ń wò tó bá fọ nǹkan lọ dáadáa kí ló dé èyí àbómi tó wọ́ ọ̀tà kẹ̀kẹ́ ìjọba ti mú àwọn tó ti gbó ọba jẹ pé ti ń tẹ òkúkú àárọ̀ tí ó ń tẹ àìsàn náà àti bí òṣèlú jẹ́ kéèyàn tẹ̀lé ní ẹlẹ́dà kọ́dà tí wọ́n bá lẹ́yìn kéèyàn sì gbìyànjú nípa ìgbìyànjú nílé jáde wọ́n máa ń lè gbogbo àti gbogbo àwọn kẹtọ́gà tọ́gà ìyọ̀dé lè tó mẹ́ irú wọn lẹ́rìí kọ́dà ó lè róbìnrin bí ìtọ́jọ́ wọn náà àti tìlọ́ lè fọ́ọ̀kọ́ ọ̀sẹ̀ tí yọ̀ àti àti kẹ́kọ̀ọ́ lu ni ẹ̀yà wéré ni fẹ́mi tí àwọn ti ti máa ń fọ́ọ̀kẹ́ ni ẹ̀gbọ́n fẹ́ yóò kiri fẹ́ẹ́ yìí máa ti jẹ fẹ́ rárá rẹ o. kí ni wàá di ìdájọ́ kí èèyàn máa fi àwọn ọ̀rẹ́ wọ̀nyí di bísẹ́ẹ̀sì láti èèyàn ti di báwọn èèyàn rí sí wọ́n ti mú sọ̀rọ̀ ẹ̀ kí wọ́n máa lọ sàtọ̀ yẹn. àbí bẹ̀ tí wọ́n fi ní ìsìnkọ́ wa bí ká kó ọrùn nìyí wọ́n máa fò ó àbí kò gé ọmọ wa sà tí èèyàn lè máa fa àwọn ọ̀rẹ́ di bísẹ́ẹ̀sì àti gbó kọ́lọ́ ẹ̀rí báwọn ìjọba ṣe ń gbógun ti ẹ̀rí àgbógun ti ṣáájú wọn. kíkọ léyìn tí wáyé látọ̀dọ̀ òṣìṣẹ́ ọlọ́run sọ́lọ́ náà sọ́lá bí alẹ́ ìwọ̀ lọ́dún. afáàjọ abdullá rọ́jà lọ́dún sọ́lá àdúgbò wọn lọ́wọ́ ìwà látọ̀dọ̀ àdẹ́bí sọ́lọ́ náà sọ́lá àdébí náà ń gbèlú ìjáde wọ́n ti ṣiṣẹ́ ọlọ́run sọ́lọ́ náà sọ́lá títọ́sí títòkú ẹrẹ títẹlẹ́dẹ̀ àti òrìṣà. àtọ̀rọ̀ tó ti ọlọ́run tó tó a lè sọ pàdé ìjà aláwọ̀ fẹ́ ọlọ́run ṣe léwọ̀ ọtí ó ṣe òkú ẹrẹ ó ṣe léwọ̀ nítorí bá àgbọ̀dọ̀ jẹ wa ọ̀rọ̀ bí ìsàlẹ̀bí sọ́lọ́ bá sọ́lọ́dún wá sọ dídí ọlọ́run wá nìyí o tọ́kì ti ṣe nǹkan lé ìwọ̀ báyìí owó rẹ̀ lé ìwọ̀ ni o. ẹni wọn ló kó jọ ọ̀rọ̀ ọmọ nílé ìwé mọ́gbọ́lẹ́ ti rówó oníṣẹ́lẹ̀ ọtí ilé rẹ̀. alẹ́ mi bí ibi sí ọwọ́ fún ẹ̀kọ́ ti máa jẹun aláàbí tó ti fà á sí ọ̀dọ̀ lọ fọ́fọ́rí gbúgbú dáadáa. èyẹ lè ti sẹ́kọ́rú pẹ̀lú ti ọwọ́ ó lówó láti lò kátàkárà àtẹ̀sán wa ti hàn sí lónìí. nígbà tó lọ́wọ́ ti kọ sílé wọ̀ owó rẹ̀ léyìn fi tọ́mọ èèyàn padà kẹ ìbànújẹ́ sẹ́yìn lórí léyìn fi kọ́lé ọlọ́wọ́ padà mú àtàrà àgbà ilé léyìn kọ́ léyìn fi lọ́kọ̀ ọba rẹ̀ tí olùgbòrúkú kẹ́ rẹ̀. làwọn ewu tọ́lọ́wọ́ ọba àlejò ọlábàkọ́ láti wá nfààní pẹ̀lú rẹ̀ bí àkúrò bá yàrá oṣù àkùgbọ́dọ̀ ká fẹ́rẹ́. ọ̀sán nfààní tẹ fẹ́ mú lára ọtí ajáde pẹ̀lú ọlọ́ta. bí àkúrò á ti lọ sábẹ́ ní kéèyàn náwó rẹ̀ jẹ́gẹ́ ìwà ni ó ti jẹ́. kéèyàn fi jẹun ẹ̀jẹ̀ owó gbàdúrà àwọn kan náà yàtọ̀ sọ́nù. èrò orúkọ ọtí kóhùn náà dínú. tí wọ́n ti kọ́kọ́ àgbọ̀dọ̀ tán sí ajẹ́sọ̀ gba àwọn nǹkan yòókù bíi kòkè ẹ̀rọ ìyẹn náà ìyẹn kò gbọ́dọ̀ ta. owó téèyàn lè mú láti bẹ̀ owó ara mò nínú ọlọ́wọ́ bá wọ́dọ̀ tẹ̀ lórí ẹ̀. ẹnu ọ̀dọ̀ àbáwọlé mi ìbá tó fẹ́ wọlé sí. ìhàkí àti sọ̀rọ̀ kan ìjìyà ti ń bẹ fún ìjàlè àwọn oríṣiríṣi àlàyé ẹ̀sìn ló wà lábẹ́ rẹ̀ àlàyé ẹ̀sìn alákọ̀ọ́kọ́ tó wà lábẹ́ ọ̀rọ̀ yìí wọ́n ní pé kí ni wọ́n mú ọ̀rọ̀ ẹ̀dá ọ̀rọ̀ kọ́fíà kéèyàn bú nǹkan níbo nǹkan lẹ kéèyàn jí nǹkan mú ni wọ́n pè ní sáǹkà nínú òfin ẹ̀sìn ọ̀rọ̀ ní kéèyàn mú dúkìá ẹlòmíì níkọ̀rọ̀ lọ́dẹ àbòsí bìnhìnzì mìsìlẹ̀ ẹni yẹn ti sọ́jọ́ ẹ̀ sínú àpamọ́ gidi tòótọ́ ìṣòro tó máa yá náà àpamọ́ tó ní àwọn kí ni àwọn bá jẹ́ kó kan pàtó ká padà sàlàyé rẹ̀ kí ni ìdájọ́ lè jíjà àárọ̀ èèwọ̀ nítorí pé jíjà lẹ ìlọ fún ẹ̀sọ́ ẹlòmíì ni ìjẹkàbá lórí ẹ̀sọ́ ẹlẹ́sàn àti mímú dúkìá àwọn èèyàn bẹ̀rẹ̀ bá ọ̀fẹ́ lọ́dẹ̀ bàjẹ́ ẹ wá rí jíjí wo olè tí ọlọ́run ọba pé olè jíjà léwọ̀ sódà dẹ́ni pé léwọ̀ ìṣùgbọ́n àwọn ìlànà náà pé léwọ̀ àti pé jíjà lè yí nínú àwọn ẹ̀sẹ̀ nílá lọ́wọ́ kódà tẹ́lẹ̀ sọ́nà ọlọ́run àlùfẹ́lá kó ti sọ pé ìgbéjìlẹ̀ sáàdù ọlọ́run kọ́ máa jẹ́ ti ẹni jíjà lè bó ti wá tó àdéhìí àdéhìí wáyọ̀ yìí èyí látọ̀dọ̀ àjẹbí sọ́lọ́ mọ́ àlùfọ́nà wọ́n lè fi ọlọ́run sọ́lọ́ mọ́ àtẹlẹ́ ọ̀sọ́ báyìí pé. wọ́n lè láàánú ọlọ́run sáré fún ibi dẹdẹ ọlọ́run ìgbéjìlá sáàdù ọlọ́run kọ́ máa jẹ́ kí o lè yẹ́tùrí fún ìfẹ́yìn dọ́ta kí á jí ẹyin ẹyin ó jí ẹyin ẹsùn bẹ́yìn lọ́wọ́ sùn ọ ní o ó ti tó ló mọ̀ náà ọ fàtọkọta ọyẹdàrú àbíyẹdòrú wá gé ọwọ́ ẹ sórí ẹ wọ́n yẹ sọ̀rọ̀ kọlẹ hàbílà àti wàá lọ sí ògùn ògùn olówó yẹ bíye ògùn yàtọ̀ tó gùn òfin lóko fẹrẹ lásán ọ̀n wọ́ọ́rọ́ fún òfin náà dáadáa ẹ ọ̀ pé ògùn náà sá lè pè é tí wọ́n fi tí wọ́n fi di ọkọ̀ ojú omi yẹn náà ògùn náà sá lòun náà ẹ ọ̀ pé tí wọ́n ta àwọn òkú ewúrẹ́ tí wọ́n ta àwọn eléyìí ó di ògùn wá gé ọwọ́ ẹ̀ nítorí ẹ̀ àwọn àkàdé ìdíkọ̀ rẹ̀ pẹ̀tẹ̀ tọ́sọ ti jóye wa pé ìwọ ni ká jalè ìbẹ̀rẹ̀ tó bá já sí pé owó jà tó fi ti tẹ́sí ọ̀sọ́ra rẹ̀ o. bákan náà kébì jìyà ẹni tó bá jalè ó pe dandan sani tó bá jalè níbi tó ti lò fi ẹsẹ̀ tó fún ní jìyà kébì jìyà òní tó gé ọwọ́ rẹ̀ bọ́lẹ̀ bóyá ọjọ́ ọkùnrin ni àbójọ́ bìrì nítorí ọ̀rọ̀ náà ọba sọ̀kọ́ àdàbọ̀ sàrẹ́ náà nígbà tó bá dé dá káyà ti ti lógójì kọ́nà ọ̀rọ̀ àlejò láti sọ fún ọ láìpẹ́. الله ọlọ́run ní olè lọ́kùnrin olè lóbìnrin ẹgbẹ́ ọwọ́ ìpele kejì ń lò wọn kọ́ bá jẹ́ sàn pẹ̀lú ohun tí wọ́n ṣe á dẹ̀ jẹ́ ìdíyàjẹ́ ìsinilọ́wọ́ ìdíyà ìjẹtọ wá látọ̀dọ̀ Ọlọ́run ọba sọfáàdọ ìjìyà tọkọdọ Ọlọ́run ọba fún wọn ni wọn lọ ọmọ àti ìzòkàkì Ọlọ́run ọba yóò dògbórí ni aláṣẹ kejì nínú gbogbo àlábọ̀nì gbogbo rẹ̀. àti hadithi Aisha rọ̀dí ọlọ́run tẹ̀lé àìsá tí yẹn náà ń sàlàyé wípé àdìsí àti bẹ́ẹ̀ fún olè tọ́ba ti dé ohun tó yẹ kó gbé dé òbí ìyá òní tí wọ́n ti ọwọ́ ẹ̀ mọ́lẹ̀. hadithi lọ́kọ̀ọ́kọ́ yà wọ́n lè jíjẹ ọlọ́run sọ́mọ lọ́wọ́ àtúnlá sọ́lá yìí pé. a lè sábìlì sọ pé àdéhùn ọba gé ọwọ́ olè sí ìrọ̀bọ̀ ìdì náà rí kọ̀tọ̀ àìdá tọ́lá ìdí wọn lọ́ka pọ̀ nínú tìí náà rà góòlù ìdákẹ́tò dábẹ́rin dínárù kan lápẹ̀rẹ̀ sí dínárù kan bá jẹ́ forty thousand lápẹ̀rẹ̀ ẹnì kan wá lọ jí èlò ni ọ ó ti ten thousand naira ibi tí wọ́n ti lò fi ẹ̀sìn kan ó kì ọwọ́ rẹ̀ mọ́lẹ̀ nígbà tí gbogbo àwọn bá jẹ̀ gbogbo ẹ̀ kárí láti pé. hadithi mi tó ṣe ìyàwó àìsàn ọ̀dọ̀ lọ́sàn-án láńdíhánà wọn tún gbà wá tó fi ń sàlàyé pé àdíjí ìyàwó lè ní kí wọ́n gọ́wọ́ ẹ̀ mọ́lẹ̀ nígbà tó bá ti rìn lẹ̀ fọ́jà lè ni wọ́n ti lò fi ẹ̀sìn. wọ́n ní ìyàwó àìsàn ni ṣáàdù ìbọn àti màkàzọ̀rì yẹn. wọ́n ní àwọn french ìṣesí obìnrin kan tó jẹ́ yẹn pàtàkì ó pàtàkì lẹ́mìí wọn obìnrin yẹn wà jáde yẹn pàtàkì ẹ̀ńtọ́ pààkì ọkọ̀ nígbà tí ó jì báyìí ọba lọ jí wọn sálẹ̀ lọ ọkọ̀ ńlá ọba àti báyìí lọ jí wọn sálẹ̀ lọ tẹ́wọ̀n tó ti táwọn ní wọn sálẹ̀ lọ ó wọ́n bá rí kóun ló lọ pọ̀ iye pàtàkì àwọn ọkùnrin iṣẹ́ sí obìnrin pàtàkì yẹn tó fi lẹ́nu wọn tó fi jalè wọ́n lọ wá sọ ẹ̀wọ́n bá sọ ẹgbẹ́ ọyẹ ah, káwọn ti wọ́n dẹ̀ fún làwọn ti máa bẹ àtẹ́bí sọ̀lọ́ mọ́ àlọ́ sọ́lọ́ sálámì ọ̀lẹ́lẹ́dẹ̀ tọ́ba yẹ kò sáàmù rọ̀bì ọlọ́run tẹ̀lé àdìgbò mà àwọn bẹ́ẹ̀ ife ọ̀rọ̀ yìí le ká ń lè fojú àtẹ́bí tí ìbá sẹ́ni ọba dé fẹ́ lójú ẹ̀ wọ́n bá rẹ̀ kò sáàmù bójú àtẹ́bí ti kọ́rẹ́ lọ́wọ́ nìyẹn ọwọ́ àti kótóbà tó lágbára nínú kẹtọ́ wa sọ pé yẹn lè rí ilé. oníṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ ọlọ́run àtàlọ́wá ní gbọ́kọ́ ọlọ́run kúra ọ̀ kódà bá bímọ ní sọmọ Mohammed lọ́ba jalè èmi àtẹ́kì tí mo tó lórí gbogbo mùsùlùmí àgbáyé ń kí ọwọ́ rẹ̀ bọ́lẹ̀. oníṣẹ́ ọlọ́run ti pàṣẹ nìyẹn. yẹ́dùrú ọba pàṣẹ kọ yẹ gbọwọ ẹ di mọ́lẹ̀ wọn ti gbọwọ obìnrin sáàbù òfàbí ìlú yẹ yóò lẹ jalè ọba gbọwọ ẹ mọ́lẹ̀ ẹnu mùsùlùmí parapọ ó kò sórí wípé ìwọlé lè jíjà àtìgbẹ́ni ọba ti jalè wọn gbé ọwọ́ ẹ mọ́lẹ̀ kéde ní pàtàkì tí a fi ṣerú ìjìyà yìí fún olè jíjà Islam tún sàkọlé dúkìá ẹ bàbá sọ bẹ́ẹ̀ bọrọ ẹsìn yìí ṣe rí bìyà ọ sàkọlé dúkìá ọ̀sà pọ́lì àtọ́ ẹ̀dì kọ̀ọ̀kan tìbìtì náà jẹ́ tó ikú lódì ọwọ́ àṣẹlẹ̀ wọ̀ kọjá sí pẹ́pẹ́ ẹ̀fẹ́ yẹn èèyàn lọ sí kíni o èèyàn lọ jẹ gàbalẹ̀ lórí pẹ̀lú kéèyàn jalè àwọn ìpínlẹ̀ náà àti kéèyàn rẹ́ àpò yẹn ọ̀já bá jìgbà àwọn oríṣi àbí kò tí ì tiẹ̀ ọ̀fìyàn náà àbí kò ti jàgbá ìlú yìí ni wọ́n láwọn fẹ́ ń ṣe tí wọ́n máa jí nǹkan kó níbì kan àwọn olóṣùwọ̀n àbí bọ̀dún àbí rìbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú gbogbo ọ̀nà tí ìyẹn fi máa ń jẹ dúkìá yẹn lọ́nà tí ọ̀dà ìgbà tó fi wọ́n jọ sí wípé o lè oríkèé ara kan tó ń bàjẹ́ gbáàdì láwùjọ bí pé tá a bá ní ká filẹ̀ làtàrà aṣọ́rògbò aburú rẹ̀ máa rìn káàkiri ayé wà á gbọ́ kátọ̀rọ̀ ọ̀dọ́rọ̀ ọ̀rọ̀ ewu rẹ̀ ń kọ́ yọ kárí kákó ìnira rẹ̀ máa kárí ní ìṣẹ̀lẹ̀ àti sọ yìí pé oríkì ara tó burú láàrú olùyẹ kàkí ìdàrú kọ́ máa jẹ́ ìjìyà fún ọwọ́ nílò ọgbọ́n ẹ̀gbọ́n ẹlẹ́tọ̀ yẹn lórí àbòsí tó ṣe àti ìtayẹnu àlàyé ó sì jẹ́ ìfilọ́wọ́ fẹ́lómi àdébùtẹ́ ọ̀rọ̀ fi bí ìlànà ìjẹ̀rí lọ tí ìyẹn bá ti rẹ́ nìkan tó ipá wọ̀ rẹ̀ padà pé ọwọ́ rẹ̀ ti pè tẹ́lẹ̀ èyí ó lè ṣe kéde o èyí ó lè ṣe ẹlòmíì tó wúlẹ̀ bá fẹ́ jalè àfilọ́wọ́ dúkìá yìí ó sì lè jẹ sísọ àti ẹ̀tọ́ àwọn èèyàn àlàyé kejì nínú ìjìyà olè káwọn sọ yìí olùkẹ́ bá jẹ mu tí ìjìyà olè yìí tí ó fi jẹ dandan àkọ́kọ́ òun ni pé kọjá sí pé mímú owó yẹn èèyàn mu ní kọ̀rọ̀ ni téèyàn bá ti mu ní kọ̀rọ̀ àlè gan wọn sọ̀wọ́ bí àwọn ẹni tí ń jà nǹkan gbà àlàyé ìdè lọ́lọ́ba wọ́n pọ̀ léyìn lórí wọn kàn kó gbajú fún yàn àti wọn kọ̀ kadà wọn kọ̀ kadà bá wọn gbá kéde lọ́wọ́ yẹn ẹ àgbé yẹn lọ́pọ̀ ní ìyàwó yẹn ń palẹ̀ wọn léyà wọn ti gbé bàjáàjì lọ́sùn ṣé wọn tún wá gbé lẹ́gbàdúrà rẹ̀ wọn lẹ́ẹ̀kì bàjáàjì rẹ̀ wọ́n lẹ́jẹ̀ níbi pé lọ́dọ̀ wa tẹ̀ ẹ́ ẹlẹ́nìkan tó bẹ́sẹ̀ wọ́n ti abẹ́ wa wọlé yìí wọ́n ti wá gbé òkúta rìbìtì wọ́n tú ọ̀kadà kó lẹ́sẹ̀ wọ́n ti so òkúta rìbìtì èyí pé tí bá ń sòdì bá ń ja ọ̀rọ̀ báyìí tó bá ti fà á yóò ti kiri yìí bẹ́ẹ̀ ó jí làárọ̀ báyìí ọmọ òkúta lábẹ́ wọ́n àti wọn náà lọ́dọ̀ wa yẹn lára ìlà ìlànà ẹnìkan lálẹ́ tó bá fẹ́ sùn wọ́n yọ táyà wọn ta bá kọ́ lẹ́sà bàjáàjì la pè alẹ́ táyà o ọmọ ayọ̀ táyà kó fẹ́ má fi bíyà kú o gbé ọ̀kadà rẹ gbé máa ń tẹ̀lé síbi tọrọ o táàgbé o táàgbé ṣùgbọ́n ó sì máa ayọ̀ táyà fún alẹ́ táyà o. gbígbé mi látòjúlé lójúlé àwọn èèyàn wá ìbílẹ̀ ọlọ́wọ́ nínú àwọn eléyàn ẹ lè tó ń sáré kàn torí tí wọ́n ti gbá ẹ̀mí yóò jẹ́ òbítíbitì àti wọ́n tó gba bàjáàjì lọ́wọ́ yẹn. ẹni tó ń lọ wà lè bọ̀kútà ti ẹni tó ń gbà nǹkan pàdé ẹ̀fọn wọn ń fa báàgì báwọn obìnrin lọ́wọ́ tóbìnrin òbí bọ́ yóò fi báàgì ó dẹ̀ tó lè kó àti gbogbo àwọn òlú ńlá báyìí ẹ̀ káwọn ẹlẹ́ àwọn ẹlẹ́ ti láìkì bẹ̀rẹ̀ wà rò káàkiri torí ọ̀la ìkì ọ dị alọ sí ọ̀hún ka rọ́ọ̀dì à ẹ̀ kìíní kẹ́ ọ̀ agbéwájẹ ẹ̀kọ́ wọn báyìí ká máa kó bẹ́ẹ̀ ló ti pẹ̀lú. ọwọ́ alọ́wọ́ dị. lọ́wọ́ ó ní pátì. irúfẹ́ èyí tó dị kì í ṣe sáré tọ̀ sọ̀rọ̀ orí pátára káì já nǹkan lọ́wọ́ yẹn. wọ́n ní gbogbo eléyìí òun ló kó sí ọ̀rọ̀ ìjágbá ìjìyà bí ìdọ́dẹ̀ wà fún kìí sọ̀rọ̀ ká gan wọn àtọ́kùn wù abú o àtọ́kùn kò wù abú bá ti wí o ìjìyà bí ìdíọ́ wà fún yàtọ̀ sí kìkì ọwọ́ torí ojú kò lójú ló ti gbà náà pé tágbà rẹ bá ka ni ó ń lù tẹlẹsù. àbẹ́ ti kẹ́sì tí agbára yẹn bá ka ṣe yẹn pé ẹ mọ̀ pé yóò lù tẹlẹsù ṣe ẹ ẹ ẹ. àbọ̀mọ́ tó sọ ẹwà ọmọ tí ọkùnrin ẹlẹ́gbẹ̀dẹ̀ ọdún fúlùtì àtẹ̀lẹ́ àti màbáyọ̀ ọdún àdébí lọ́n pè é tí wọ́n ti jẹ fíìlì lọ́dọ̀ rẹ̀ lẹ́kọ̀ọ́ jèrò tí wọ́n wọ ìjáàbù nílò òun pé wáyé nìkan sí ẹlẹ́ kan ẹ ìsọfún òun kó yẹ fẹ́rẹ̀ fẹ́ bá ní àbá àbẹ́ wọ bóòlù ẹ̀ ẹ̀ka àwọn tó wọ bóòlù ẹ̀ ẹlẹ́yà kọ́ba mọ́ fẹ́ ẹlẹ́yà nígbà yà àwọn yóò di ìyẹn bú pàmò yóò di kpòrò ọkùnrin pàlú yóò di ah kí ló tún bú bẹ́ẹ̀ o yóò sọ fún wọn tẹ ti báyìí ẹlẹ́yà àtàwí yìí ti gbé ìjáàbù jùlẹ̀ tòkòtò sékè fìlà tẹ̀wọ̀ pé yẹn ti kọ́ àti pé yẹn bẹ́ẹ̀ lòun náà lọ́ọ́ bá pàdé ẹ ẹ lọ́ọ́ tó mẹ́fà gbogbo yìí ti ń ṣe bálabàla ọ́ gbà kiri lọ́wọ́ mi. irú ilé yẹn já kẹgbà nìyẹn kì í lórí ọba ìwọ náà ti jìyà mi wọ. wọ́n ní rẹ̀ lánàá tó sẹ́lá ń sọ nínú sọ́ni ìfẹ́ mi tẹ̀lẹ́fíìsì ìkẹlẹ ìsàlà ọ̀hìn ó lè gbogbo àwọn tó ń jí owó ìjọba yẹn kì í ṣe olè wọn òbí yìí ó ń jàgbá òbí ìyá mọ̀tẹ́dìm àwọn alọ́nilọ́wọ́ gbà àbí rẹ́pù rẹ́pù àwọn tó ń sọ pé gbogbo owó níbi ẹ̀dígẹ́sì rẹ̀ gbogbo olúwa ẹ̀ wò ní di ọwọ́ wọn ìdí àbí wọ́n wà fún wọn fún wọn. bàbá yẹn di ẹ̀rẹ́ rẹ̀ bákan náà ó tún di ibi wá fún yẹn ní jíyà olè ọgbọ́n ìjà fipó lè yẹ mùkẹ́lẹ́ ó ti bàlágà ó dé láàká yìí àdégọ́wọ́ ọdún ìgbé lọ́ba jalè àbáwí àbí wèrè sẹ́wọ̀n pé wèrè lòun tí oníkẹ́jọ́ máa mú nítorí pé àwọn ẹbí kò sí gẹ́gẹ́ tí wọ́n lábọ̀ wọn lọ́rùn èèyàn pa wọn wí tí wọ́n bá jalè bàbá jùlọ ọmọdé lọ́sọ̀ fún bá wèrè ní o bàbá akẹ́yìn bàbá ìdíyẹ rẹ̀ ń sùn. ó lè yí gbọ́dọ̀ jẹ́ mọ̀kútà àrọ́ ó fi inú fẹ́ dọ̀ jalè obìnrin tí wọ́n bá jẹ́ pápẹ́ ìwọ́jọ́ lọ bú wá àdìjẹ ní àwọn nítorí wọn lárò ìjàre pẹ̀lú àwọn ọ̀fẹ́ tá a ti lẹ́nu bá ó ń tọ̀hún ká ti fẹ́ jẹ ní àyè ọgbọ́n náà bọ̀ fara bù ló lè jíjà àjọṣepálá ìmọ̀ kan tí ọ̀bọ̀ fara bù ló lè ṣíjì hàn. bákan náà ọmọ ìyá fi pé ìwọ̀n náà jì yọ jẹ dúkìá dáa sàkọ́lé ẹni wọn bá jí ohun tí wọn sàkọ́lé lòfin ẹ̀ bí ẹni tọ́lọ̀ jí ìlú tó jì yẹn ti wọ ọ̀rùn àlèkọ́wọ́ rẹ̀ ìlú ẹ̀dá ìlú mọ̀ ìlú bẹ̀bẹ̀ káwọn olórin bá ń lù eré sẹ́yìn ẹnìkan bá lọ jí gbé wọ́n sì lọ́wọ́ wá fi hàn àlèkọ́wọ́ rẹ̀ kó ní pọ̀ tó yìí nítorí pé nǹkan yìí irú tó jí yìí ṣe nǹkan àpọ́lé ẹ̀dígẹ́dì rẹ̀ àbẹ̀sọ́lọ̀ jí ẹlẹ́dẹ̀ rìbìtì kan tó tó àgádé láì wọ́n bá lè lọ́dọ̀ ah tí ọba tẹ́lẹ́dẹ̀ yìí yọ wọ tí lọ́rẹ́ táwọn ah ẹ ọ pẹ̀lẹ́ mẹ́lẹ́dẹ̀ ni. o ní gbọ́wọ́ ẹ̀ lórí rẹ̀ ọlẹ́sọ̀ lọ sí òkú màálù gbé màálù fúlàní kú ìyẹn bá wúlò ló wọ́n máa ń wọlé yìí ọba gbé jùlẹ̀ ìyẹn bá kẹ́ lẹ́bàá ọ̀lẹ̀ àbá ọba sáyẹ rẹ̀ àbẹ́ fún gbókù màálù yìí wá bí ó délì ọgbẹ ilẹ̀ méjì lọ wá bí ó délì fi ti ń fẹ́lẹ̀ lọ́wọ́ lóṣù kan ti di gbé kọ́ wá lé mú àkùgbọ̀dọ̀ sọ́wọ́ rẹ̀ sọ̀rọ̀ bó ti torí ìlú tó náà gbé wọ́n níbẹ̀ náà ni dúkìá kèfèrí ní gbogbo ti mùsùlùmí. àwọn arẹ́nìkan tó lọ jí dúkìá kèfèrí ní gbogbo ti mùsùlùmí á lè gọ́wọ́ rẹ̀. torí pé kèfèrí nìyí tẹ́lẹ̀ bí wọ́n bá ti ń lò fi ẹ̀sìn ìbá yẹn kẹ́ ẹ ti pádànù tẹ́lẹ̀. ẹ̀ńtọ́jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ bá lò sí di kèfèrí bí wọ́n ti lò fi ẹ̀sìn àìkú ogórí ẹ̀kọ́ lẹ̀ dúkìá rẹ̀ tẹ̀lé tó kìí ṣe dúkìá àjẹkọ̀ lápọ̀lé tẹ́lẹ̀ àjọrọ̀ gbọ́mọ ẹbí rẹ̀ tó yẹ gbogbo eléyìí tí wọ́n fi lò kẹ̀sùn kí sọ̀rọ̀ ìròfin nàìjíríà ọ̀ àdámà lọ jáde o wọ́n á lówó lòdì sí owó kékeré bójú wọ́n bá gbọ́ ọjẹ́ paríparí yà ọ̀wọ́ díẹ̀ ṣùgbọ́n báyìí pé bí wọ́n lò kẹ̀sùn wá sọ̀ kí tó tó pé dúkìá wò lójú wọ́n á ní ti kékeré lòdì polisi yá pé àgọ́wọ́ rẹ̀ ìjìyà míì ni wọ́n wà fún sọ̀rọ̀ bó díẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti wáyé àyíké wọ́n yóò di ẹ̀ awọ̀ di sọ́ọ̀ kéde di sọ́ọ̀ owó tó lọ́wọ́ di náà òsù ọgọ́ọ̀lù dín náà rù wọ́n á lọ fa pọ́ọ̀tù ẹ̀ ọgbọ́dọ̀ tó tàbí jù bẹ́ẹ̀ lọ òwò fún alápẹ̀rẹ̀ ibi báyà dín náà rù kẹ́ ó tó forty thousand naira ó sọ̀ wá di ten thousand ni wọ́n ti lò fi ẹ̀sìn wá tọ́wọ́ ẹ̀ bọ́lẹ̀ nígbà tó bá ti rí lẹ̀ fọ́ọ̀tì àbí ohun tó ṣe déédéé wọn nínú àwọn owó láwa dẹ́ndẹ́ lọ́dọ̀ wa fún tó bá kéré sí ẹ̀ǹkẹ́ wọ̀nyí àfọ̀gbọ́dọ̀ gan wé yàn gẹ́gẹ́ bá Ànábì sallallahu alaihi wasallam ó ti sọ́dọ̀ àdéhùn tí wọ́n mú sí ní gbé jáde wípé. ebi àfọ̀gbọ́dọ̀ gbówó olè o àtúndìrán tá a bá fẹ́ lò fi ẹ̀sìn àgbọ̀dọ̀ gbówó olè àyàfi tó bá gbé rúbọ̀ dínà náà ni pé kádó lọ́gbọ́dọ̀ já sí pé dúkìá dáa jí yẹn mìlíọ̀nù mìlíọ̀nù á tọ́jú ẹ̀ sínú àpamọ́ táwọn èèyàn mọ̀ ìyẹn ni pé ààyè táwọn èèyàn mọ̀ pé wọ́n bá fowó pamọ́ sí ẹnìkan ni wọ́n bá fowó sínú kọ́ọ̀pù wọ́n wá ta ọ̀sẹ̀ tó kú lu kọ́ọ̀pù tó ti ka arúgbó ni báyìí ẹ̀ mọ́ dúró káwọn pé yẹn lè pé ìtọ́jọ bọ́ọ̀lù lọ síbi tọ́lájọ́wọ́ tí òwò sí ìpòwó mọ́ bu ọwọ́ mọ́ púpọ̀ jù àárẹ̀ sí kẹ́sì ṣé ọkà àjọ tó ń fọwọ́ fún bẹ́ẹ̀ pa wọ́n á ní nínú kọ́ọ̀pù mọ́ ẹ̀ sí à wọ́n wá béèrè ọwọ́ àwa pé ẹ wá ẹ̀yà ara yorùbá ẹ̀yà ara ẹ̀ nínú kọ́ọ̀pù lẹ́yìn bá tọ́jú owó sí i àwọn yẹn bá dé lọ ìjìyà àbí ni wọ́n wà pẹ̀lú yẹn. sọ̀rọ̀ yẹn ti kílíà bẹ́ẹ̀ sọ̀rọ̀ àpamọ́ tó fi sí yẹn kìí ṣe àyè táwọn yẹn máa ń fọwọ́ bọ́ sí sísè sísà bẹ́ẹ̀ tí wọ́n ń pa owó bọ́ sí ṣùgbọ́n tá a bá di àwa rẹ̀ gbá ebi tó ẹni ẹni nínú kọ́ọ̀pù lòún tọ́jú owó tí ó lé sí àwa bí wa bá ní sínú kọ́ọ̀pù lẹ́yìn máa ń gbówó sílẹ̀ gbá ẹ̀yìn ẹ̀gbá bá ní àà ẹ̀bẹ̀ là máa ń gbówó sí àjàdí tó owó ti kéré o owó ti ọwọ́ rẹ̀ nìyẹn tọ́ba yẹn ká ló ti ilẹ̀ bọ́lá rí ẹ sí bẹ́ẹ̀ wọ́n ní wọ́n ní ẹ̀dẹ̀ nìyí ìṣesí tó bá bá yàtọ̀ ní o nípa dúkìá yẹn àbówó yẹn àti ìlú tí tí wọ́n ti jí nǹkan ó fi yẹn pé àṣà aláwọ̀ máa fi yẹn jù yẹn àṣà ni bíi nígbà tó kún tọ́jú owó sí oríṣi ni àwọn bíi tọ́jú ẹ̀ sínú kọ́pọ́ọ̀dù àwọn bíi tọ́jú ẹ̀ sínú báàgì àwọn bíi tọ́jú ẹ̀ sínú àgbà owó gbó. àwọn obìnrin lè sìn àwọn tó ti jágbọ́ à nígbà máa lọ fún àwọn ìyàwó alẹ́ fẹ́ o wọ́n kó sínú sọ́ọ̀tì ìgbọ̀nsẹ̀ rẹ̀ láì yóò sì bu yóò sì tọ́ba ti di bó nídìí owó báyìí ẹ̀ẹ́kẹ̀rin tẹ̀sẹ̀ bí wọ́n máa ń tẹ̀ dọ́kítà máa yọ nínú ẹ̀ àbí jù bẹ́ẹ̀ lọ yóò máa fi ra àwọn nǹkan tí ọ̀rọ̀ ara àti ọjà aláàbí rẹ̀ fẹ́. sọ́dí yéésì tí gbogbo àbá ti gbà pápá bọ́dé ẹ́ sí wàhálà sí wàhálà ó fi ẹ̀fá ibi àwọn ẹlẹ́ àwọn ọba tọ́jú rẹ̀ àwọn obìnrin míì nì tí òye tẹ́lẹ̀ à àwọn tó bá ń tọ́jú fi di iwájú àwọn obìnrin ìdìgbáyà wọn àwọn ìtọ́jú ẹ̀ rẹ̀. wọ́n á ní bọ́lá ẹ̀fọ́ owó sí wọ́n ní bẹ̀rẹ̀ ló ń tọ́jú ẹ̀ sí à tóbi máa ń tọ́jú owó bẹ̀ wọ́n ní bẹ̀. ẹtikẹ́tì bẹ́ẹ̀ ń sì tó omi ẹ̀fọ́ àdáni níbi àṣà tí ìyẹn bá jáde pé pé bí tí wọ́n ti jí nǹkan yẹn kì í ṣe bí àyè àpamọ́ bí lápẹẹrẹ ní ẹnìyẹn ọ̀fẹ́ dọ̀dọ̀ yàrá tó sílẹ̀ gbàgàdà ló ti wọlé ju àdìyẹ tírì ọ̀nà kó lórí tábìlì abẹ́ẹ̀ sí gẹ̀ẹ́sì àyẹ̀lẹ̀ ẹ̀kọ́ kọ́ńbọ́ọ̀dù ẹ̀ wá obìnrin wọ́n náà máa ń rẹ́sí kẹ́kúkọ́ jẹ́ bẹ́ẹ̀ ó kọ́ńbọ́ọ̀dù báyìí wọ́n lọ ìyá ìyá ọmọ o kọ́ńbọ́ọ̀dù sílẹ̀ báyìí wọ́n sáré sọ ọ̀tá àbá wọ́n bá bẹ̀rẹ̀ ẹjọ́ ta wí ìgbà tí èdè ọ̀rọ̀ ni mi lè fi bó wá irúfẹ́ owó tí wọ́n jí yẹ táwa padà káńtọ̀ wúlò àdìgbọ́wọ́ rẹ̀ ìjì àbí ìlú ọ̀wà. bákan náà ó lè dá ìgbọ́wọ́ rẹ̀ wọ́n gbọ́dọ̀ já sí pé kò ní sí ìrújú nípa ẹni tó jalè yẹn. tí ìrújú bá wà níbi ohun tó jí yẹ fọ́lá àkọ́jà àdìgbọ́wọ́ nítorí pé ìjì àìsàn ni tó ti rọ́ọ̀mù ní ṣùgbọ́n á sì dànù tá a bá ti ń bàbá tó jí dúkìá ọmọ rẹ̀ àdìgọ́wọ́ bàbá nítorí ẹ̀ tèmi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tó jẹ́ ọmọ nì ó lè mú nu àbẹ bàbá nì ó lè jẹ́ nu sí ọmọ rẹ̀ ó lè jẹ́ nu owó rẹ̀ nítorí wọ́n ìkíní kejì wọn ìnáwó wọn wọnú ara wọn. àwọn adájọ́ ọjà ilé iṣẹ́ pọ̀ ẹnìkan wá gbowó kìbìtì nínú ilé iṣẹ́ dájọ́ ìdàpọ̀ yẹn ó jí ni o àtijọ́ níbi àlè dégé ni o àlè gbọ́wọ́ ẹ̀ nítorí ẹ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀ tọ́ bá lẹ́tọ̀ọ́ sí dúkìá kan káwá lọ mú bẹ́ẹ̀ ká lè gbọ́wọ́ ìtòrí ẹ̀ ṣùgbọ́n àbáwí nígbà tó ti wọ pé owó yẹn ti pọ̀ tó jí bẹ́ẹ̀ àbábáwí owó tó ti gbà tó mú yẹn yóò tà padà. bákan náà nínú májèmú tí ó di ìfún olè ní tíya ẹ̀ṣẹ̀ pé kíkẹ́ ọwọ́ mo ní kọjá sí bólè yẹn rinlẹ̀ ẹ̀yìn ìgbà káàkiri lọ́bẹ̀ tó jẹ́ aláṣẹ. ó lè jẹ́ pé pẹ̀lú ẹlẹ́rìí dọ́gba bíi àyẹ̀bẹ̀ kan ó lè jẹ́ ló ti ẹ̀kúnlẹ̀ kó lè lò ó ó lè ní o pẹ̀lú ọ̀rọ̀ tọ́lọ́wọ́ bá ní kí ọlọ́kọ̀ọ́ yìí pé ṣẹ̀fì lẹ́yìn níbi orin tí a lè kó. ẹ wá àwọn ẹlẹ́rìí méjì nínú àwọn ọkùnrin tẹ̀wọ̀n fọkùnrin lálẹ́ ẹ bá fi tẹ̀lé èso obìnrin o. wọ́n lè wá rí fífi ìdí ẹ̀ múlẹ̀ oníkọ́jà sí pé ìyẹn kìí sẹ́ni náà kẹ́ fi sí nípa fífi ìjẹ́ni fífi jíjẹ́ ní ìtakùrà rẹ̀ ẹlòmíì ó lè kẹ̀sí fẹ́ fóònù tábàlà rẹ̀ tó ti ń bolè sí o bí lọ́ parọ́ bára rẹ̀ lọ́dọ̀ ìjọba kó o jẹ fa o. sọ̀rọ̀ ayé ti sùn á rí i fẹ́ni tó fẹ́ sọ fóònù sí nǹkan ẹ̀ sí kì í ṣe fáyé sùn. àlẹ́ ti kẹ́ ẹnu mi ń ṣe bẹ́ẹ̀ o. àyẹ̀bẹ̀ ẹ̀dẹ̀ tiẹ̀ kọ́ kọjá sí pẹ́ẹ́ni tá a jí nǹkan rẹ̀ yẹn àníyàn tó lè máa dé máa lè kọ́ máa wá dúkìá rẹ̀ kí n pé mò ń wà. ó fi ẹ̀fẹ́ sẹ́ni tí wọ́n jí àwọn Yorùbá òde alára lára òru olóńgbò àti òǹgbò ẹ̀rọ tó gbọ́ ọmọ wàrà rò wù wọn ní afẹ́jì òní ti máa dùn ọ báyìí láti gbà tó ti lórí ah, láti gbà á ah, títí ìlú yẹn ti ń sọ wọn gbọ́dọ̀ já sí pé ẹni tí wọ́n jí nǹkan rẹ̀ yẹn ó ń wá dúkìá yẹn nítorí pé alimobal yorùbá ahùnbẹ̀lẹ̀bàbílẹ̀ wà ní ibà ẹni tí ọba ń dé ṣọ́ra ìyẹn nígbà tí ó kíá àbí ẹ̀kọ́ dúkìá nìyí yorùbá lè bá rí a lè ṣe lẹ́dọ̀ tí yẹn bá sọ fún fẹ́ dẹ́ ń pọ̀ ń tọ̀ àbọ̀dẹ̀ jùlẹ̀ fáwọn èèyàn a lè sọ wípé dúkìá tẹnìyẹn jí ó lè yágbó nǹkan lọ́fà yẹn rẹ̀ lẹ́sẹ̀ kálukọ́ máa lọ fún wọn bá wù bẹ́ẹ̀ ẹnu ìwé ẹ èmi èsì kọ́ńbọ́ọ̀dù ọlọ́lídìí ó máa lọ fún idó fún un bábẹ́ ìsìnkú gbogbo rẹ̀ fún bí ẹ dọ́kẹ̀ sọ fún kálukọ́ máa lọ lẹ́yìn o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn eléyìí kò ní jẹ́ sáfẹ́ rẹ̀ yẹn ní síyà àlàyé kẹta lábẹ́ bá fún olè ní síyà kò lè lọ sọ́fà á ìsìpẹ́yẹ nígbà tí wọ́n bá fẹ́ fún ní síyà kọjáde àyè bẹ́ẹ̀ dẹ̀ sí ẹ̀kọ́ nígbà tó lè máa sọ̀rọ̀ ọ̀kọ́ lè sọ àyẹ̀ fà kọjá sí wípé ìwọ tá a jí yẹn èyí ẹ padà fi sẹ̀kù fólè pé gbogbo ọ bọ́sálà tá tó fẹ́ yẹ̀ wò ni kọ́sẹ́ tán láti fi pé olè nígbà tí wọ́n bá fẹ́ forí jìyà àti àwọn ìjìyà bí lọ́ẹ̀sì ìdá àlìmọ̀ òṣìlọ́ tẹ̀síọ́jà aláṣẹ bá ti mọ̀ ọ̀rọ̀ náà ti dọ́dọ̀ aláṣẹ pẹ̀lú ọ̀rọ̀ ká tẹ́bi sọ́lọ́lọ́ ẹ̀sọ́lọ́ ń sọ fún òkèèdọ́ bẹ̀rẹ̀sẹ̀yìn rọ̀jì ọlọ́run jọlá àìsúná nígbà tó gbèrò láti sìkẹ́ arábìnrin da sọ lẹ́ẹ̀kan tó jalè kí lòdì sọ́lọ́run ọba sọ̀rọ̀ ṣé ọfẹ́ máa sì fẹ́ ká má jẹ obìnrin yìí níyà nínú ìjìyà tọ́lọ́wọ́n bá gbé kalẹ̀ fẹ́ni tó bá jalè ó lè lóbìnrin ọ̀yẹ́ ká gọ́wọ́ ẹ̀bọ́ lẹ̀ ni a ti sọ̀rọ̀ ń pẹ́lẹ́ yẹn lọ́sálà kejì obìnrin pé yẹn gbọ́dọ̀ sì fẹ́ tí ọba sì dọ́dọ̀ aláṣẹ lóko tọ́bi ti dọ́dọ̀ aláṣẹ àpò gbọ́dọ̀ sì fẹ́ rẹ̀ mọ́ tí wọ́n fún oníjìyà rẹ̀ torí ká bá sì fẹ́ rẹ̀ yóò sì máa wáyé lọ nìyẹn tọ́jà pé ogun olè báyìí tí wọ́n ti dọ́dọ̀ aláṣẹ àkànmá yọjú ni bá sì fẹ́ rẹ̀. ẹ̀fílẹ̀ ká padà nílò fi ọlọ́run ọba gbọ́dọ̀ yẹn àwọn èèyàn sì máa gbalẹ̀ ìbàjẹ́ ọ̀pọ̀ láwùjọ. bákan náà kọjá sí pé ihun tá a jí èèyàn padà fún olè padà kọjá sí pé nǹkan tá a jí ihun téèyàn jí yẹn èèyàn padà fún kọjá sí pé tí wọ́n jí nǹkan rẹ̀ ó gbọ́dọ̀ bàbá ti dọ́dọ̀ adájọ́ ọ̀là òfin ti mọ́ ọ. ọ̀ gbọ́dọ̀ bójú kú ọ̀bọ̀ sówó bíi sójú five hundred thousand èmi ti bù. wọ́n ní ọ̀rọ̀ ti dọ́dọ̀ aláàfẹ́ ọ̀sọ́rọ̀ bọ̀. wọ́n ní lórí hadith sọ fún wa bẹ̀rẹ̀ ọmọ ìyá nípa olè kan alẹ́bí akadàlí dá abu ó jí agbádá àfáwà yẹn mẹ́ta àjẹrà àti yìí àfáà yẹn gbé sórí wàhálà ìfọ̀kẹ́ tó yàwó ọ̀rẹ́ mi kẹ́sì ń gbọ́ fún wa jẹ́ tàbí yẹn polówó ọjà àtẹ̀yí tó fi síwájú kókó òun bá ní kó wò ó sùn ẹgbẹ́ mi kan báwọn obìnrin ah, àkàkà yìí wọ́n máa pè é pọ̀ ó ní kó wò sùn báyìí òun á mú pọ́ọ̀sì tó wù gbówó sí òun á ti ṣèkéde òun ti kílò lọ́sẹ̀ jẹjẹ alára fà wọ́n ti wọ́n tún sọ́ọ̀bù wọ́n sọ̀rọ̀ ayọ̀ pọ́ọ̀sì kékeré o lójijì àti fóònù gbẹ fúrẹ́sì kọ́ kó lọ kábàbà ọ̀pọ̀lọ̀ yẹyẹ. kéèyàn wá ó gbórí lé mọ́lẹ̀ ẹnìkan báyìí wọ́n bá mú ẹnìyẹn ọ̀rọ̀ wa ti dọ́dọ̀ àdébì sallallahu alaihi wasallam àdébì ti pàṣẹ bí wọ́n fẹ́ ọwọ́ rẹ̀ bọ́lẹ̀ sọ̀fù wá ló wá sọ yìí pé ẹnì àkú wọ́n ẹ̀tẹ̀tẹ̀ àwọn ni èmi máa mójú kó òkú mo tẹ̀lé ohun tó ṣe fún mi. wọ́n ní lẹ́gbàá wà ní wọ́n ní lọ́ọ́ jíjẹ́ ọlọ́run rú wàhálà àti ohun tó ń mú kọ́bùlẹ̀ ẹ̀ńtà sí ya ní èmi èyí wá sí ọba ti bójú kó o kó o ti bò tẹ́lẹ̀ kó o tọ́ kó o bù kó o tó di pé wọ́n gbọ́rọ̀ ìdíwájú yìí ẹ wọ́n fi ní ẹ bá ń ṣe báyìí ẹ ní já lò fi ọlọ́run ọba lórí ilẹ̀kùn rẹ̀ alùpùpù rọ̀bìà àlàyé ti kẹrin òun náà ní kéèjì ẹ̀sùn kọ́tà bóò láti di ọwọ́ òlì bọ́ọ̀lẹ̀ àti ti bò láti tó o bá jẹ̀mú tá a yẹn tó bá ti rin wọ́n di ọwọ́ ọlẹ́ ọ̀tún láti bí kí ọ̀rọ̀ ọwọ́ di àtẹlẹ wọn gbọ́dọ̀ lọ sí torí o tó lè bá fi sẹ́jú yẹn tó bá fẹ́ gbé jaga lọ́wọ́ òun náà ni ó fi gbé sẹ́wọ̀n fẹ́ kí ní gbóndókù yìí tí ìbá fi pé yẹn ti ya ọ̀kẹ́rẹ̀ kò ní rọrùn láti máa fi gbé bọ̀ láti máa fi ta. lẹ́yìn tá a ti wá gbé ọwọ́ rẹ̀ mọ́lẹ̀ tán sàhásánà yẹn tó sàárín nìkan ẹ̀jẹ̀ yẹn ti dí ọba tú dálẹ̀ mọ́ fẹ́ràn pé tẹ́jẹ̀ yẹn ọba dí gbogbo ẹ̀jẹ̀ ara rẹ̀ lè jò dálẹ̀ bí àwọn kàtà yẹn tó ń sókè ní ọgbà fún a wà tọ́jú ibi tàbí tẹ́ bọ́lẹ̀ yẹn pẹ̀lú kí a fi lẹ́ jò sọ́dà tẹ̀jẹ̀ yóò fi dúró a fi di ẹ̀jẹ̀ rì so ẹlẹ́kọ̀ọ́ a ti ọwọ́ rẹ̀ bọ́ lóru òróró ta ti gbá sọ́dí ẹ̀sì tọ́ òsì hó ara ti tì òun yóò wúlò fún tí lè jẹ́ kí ẹ̀jẹ̀ yóò ṣe kí ni ó stop. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀dẹ̀ tá a lè sọ tó fi fẹ́jẹ̀ sí tú kùrùkùrù yẹn o ẹ̀jẹ̀ yóò fi lè fi ah wọ́n ti yẹ ká fi ah ha. ha yìí ha bẹ́ẹ̀ ni wọ́n ní àwọn gáàmùtù ha fi ha ha ayé ha ìyẹn ní pé tí ó ha ha ha ha ha epo òróró àbúrò ha bá ti rí bàbá yìí ha ha yóò di díẹ̀ ṣùgbọ́n dídí ha yóò di yẹn ajíkẹ́jọ yóò ha kéde o. kó tọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìlànà èyí tó ti bá lè tọ̀ tí òfin nígbà tí gbogbo ẹ̀jẹ̀ ọwọ́ rẹ̀ yẹn ní òtún dànù dáwọ́ àgbàdẹ kù àbẹ àṣàánú rẹ̀ ló bẹ́ẹ̀ bá fi lẹ̀ tí wọ́n ti fẹ́ fẹ́ ẹ mọ̀ pé kí wọ́n ti fọ́ bọ̀kẹ́ tó lé ní sẹ́yìn nìyẹn láti lọ àwọn olóṣèlú ìdí máa ń bójú olóhùn lóògùn báwọn ọkọ̀ fún yẹn náà ti ṣe iṣẹ́ tí wọ́n náà wá nìyẹn àwọn tí bẹ̀ báyìí àwọn náà máa fọ pa wọn bá tó bọ́kọ̀ ju àwọn náà ti lọ sáájú wọ́n kọ̀ sí ìbọ̀dà lẹ́kọ̀ọ́ kó jù bọ́ máa yìí wọ́n kọ̀ sí ìbọn kọ̀ sí ìbọn dà wọ́n ha ọ̀ka ti fo ọwọ́ ti bà wó wọ́n kọ̀ jù bọ́dà báyìí wọ́n yí báyìí ọwọ́ ilé lọ́wọ́ kan ni torí wọ́n ń ṣe tẹ́lẹ̀ wọ́n ní pé wọ́n máa yí ìfún tó bá yí ìfún ayọ́ kẹ́ máa gbọ́n tàbí yóò máa fẹ́ wàá rẹ̀ rìn inú rẹ̀ máa dùn tí wọ́n bá yí ọta yẹn ẹ wàá rẹ̀ rìn wọ́n ti báyìí wọ́n máa gbọ́n tàbí wọ́n máa fò wọ́n tún máa lùlù fún pé wèrè wèrè inú rẹ̀ máa dùn nígbà táwọn náà ti lọ sọ bírí rẹ̀ bẹ́ẹ̀ ni ó ṣe fún ẹkọ ṣe fóònù àwọn náà rìn pa wọ́n pè bọ́ sí wọn náà àwọn náà sọ pupa mọ́ pẹ̀lú ògùn tí wọn náà táwọn ti fi ògùn rè parí náà. ọ̀ya báyìí náà wọ́n fi lóògùn ìwọ̀n tó gùn wọ́n kọ́kọ́ ti dáná nígbà wọn ti ọtí kọ́kọ́ kọ̀ ní ìbọn dáná tí wọ́n náà mú un ti báyìí ẹsẹ̀ náà wọ́n mú un ọjà ìfẹsẹ̀ rẹ̀ ni wọ́n wá sí ilẹ̀ bẹ́ẹ̀. ẹtikẹ́tì ó sọ tọ́lọ̀ yóò fi yé wọ́n fi ilẹ̀ bẹ́ẹ̀ tó fi gbogbo ẹ̀jẹ̀ tí ń bẹ lára rẹ̀ lékele o ó lẹ̀ ara rẹ̀ wá kalẹ̀ wẹ̀. kí lára rẹ̀ kọ́ kalẹ̀ yọ òun ló fi ọjà wà lẹ̀. ṣùgbọ́n lè gbà tètè ká pa á ni tètè bá fẹ́ pa èdè kò fi bọ̀ kó lè jíjẹ́ ọ̀dà àbàmídẹ́ àfi máa fún sódà ẹ̀jẹ̀ yóò fi lè ṣe kíni o àfi lè tó tàbí kí á sì fún ọwọ́ ní kárì ìmọ̀lò òróró tó gbóná sí owó tuntun tòbí bẹ́ẹ̀ rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìlànà tó ti bá lè lò bẹ́ẹ̀ pẹ́ tàwa ọ̀fà lọ́sùn àti tòwá kíkú nẹ́gbà ajá yóò ní jẹ́ kẹ́jẹ́ yẹn ọba tó kù kù lọ. á lè jẹ́ kí ọgbẹ́ yẹn kọ́ ìyẹn ni pé kó dúró kó lè gbẹ débi wípé òfin ní bàjẹ́ yẹ́yẹ́ kò sì fi ní ikú ìgbọ́n tó bá tó wá jáde lẹ́ẹ̀kejì kan lọ́rọ̀ sí lọ́fẹ́ yàyẹ pé a ti gbọ́wọ́ tó a ti gé ọwọ́ òsì àtúntì gẹ́gẹ́ ọ̀dọ́ alẹ́ a ti gé ọwọ́ ọ̀dọ́ kò sí kẹ̀kẹ́ wọn ká gbọ́ sí bíi ẹsẹ̀ òsì sọ̀rọ̀ bó dé ká máa mú mọ́ra wọn bẹ́ẹ̀ títí káàbì ké gbogbo àwọn èwo tí ń lò yẹn sẹ nígbà tí máa fi kíní òkú fẹ kúkúkú sí ẹsẹ ni ní wọn fi tẹlẹ kí ọwọ́ náà nì kíní kúkúkú sí yẹn ní wọn fi ní wọn <laughs> gbé káàkiri mẹ́ta náà ló wà kákàlẹ àdìdáàbò sàdé àlàyé eh, ẹnà ọdẹ àbáwọlé ẹlẹẹkẹ bàtà fẹ wọlé jùlọ ìṣàfihàn afẹ sọ nípa mẹrẹ àdùnkà wà àwọn ìdíyà ń bẹ tó yẹ pé kò sí ohun tá a fi kún lẹ́rìí bí kò sí pé àwọn aláṣẹ ni wọ́n wo kébìsì àtàwọn ọ̀fẹ́ni ẹ̀ òun ló ń pè ní ọ̀sán-ọ̀sán ọ̀sán-ọ̀sán nínú èdè òun náà lọ́dọ̀ kíkọ̀ fún ìwọ̀rọ̀ àti ìdánilẹ́padà ó lè túbọ̀ àtìlẹ́yìn pẹ̀lú bí bàbá rẹ̀ bó ti wá lọ́rọ̀ lọ́wọ́ bá sùhánà kò sí ara nítorí pàtì ayẹlẹ́ ọlọ́run ni wọ́n tún á ti rúurú. adé àtẹ́bí sọlọ́lọ́ àtẹ́lá fún bẹ́ẹ̀ kẹ́ ṣe ni pé kẹ́ bàbàrà rẹ̀ kẹ́ fún látìlẹ́yìn wọ́n tún wá sí rú kẹ́ wọlé. ọ̀rọ̀ tó wà lẹ́yìn rẹ̀ ló dé ojú wa yíjọ wọn ò ní kẹ́ ilé yá àtẹ́bí. báyìí pé bòbí ni ọ̀sán ti túmọ̀ ká àtúntò tó dé ṣùgbọ́n wọ́n tún wá sí rú yẹn ọ̀rọ̀ gbọ́dọ̀ takora wọn ibi ẹyẹyẹ rẹ̀ ẹkún kọ́lé ọ̀ọ́ wọ́n fi ẹgbẹ́ ẹ bàbàrà rẹ̀ ẹkún sàkọ́lé rẹ̀. wọ́n ní nítorí bẹ́ẹ̀ òun ní irú kàrírù yìí òun náà máa kọ̀ fún ẹgbẹ́ ọmọ ẹgbógun ti ni láti má sí yẹn ní sùtà. ajá sí fẹ́ kàrírù yìí wọ́n tún lè súnmọ́ ìhà náà ìyẹ́pẹ́rẹ́ yẹn. wọ́n ní táwọn fẹ́ àdìsára hù bìmọ̀nà ẹ̀dẹ́gbẹ̀rún kó dalẹ̀ kan parí lórí ẹ̀ṣẹ̀ kan tó kó sínú ẹ̀. ajásí gbégbólóhùn azara ọwọ́ àtòkè lọ mẹ́lẹ̀ alifáàmù ẹ̀dáàs ọ̀rọ̀ tó ṣe gbégbógbélé fún ojú yóò fi tú ẹ̀yìn. ẹ̀dá fún ẹja lọ kọ́ kí wò ó kọ́má lè mọ́ kàn wá kí wọ́n tápẹ́tápẹ́ kẹ́ bá lọ sí àfa àfa ọ̀rọ̀ ọ̀rọ̀ láti di àfa wa àtàríyẹ ó lè túmọ̀ yíyẹpẹrẹ yẹ àtàríyẹ ó lè túmọ̀ ìbàbàrẹ yẹ sẹ́wọ̀n bí ó ṣe yẹ lé lọ. bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ jẹ́lẹ̀ tẹ̀mẹ́tì jẹ́lẹ̀ àbí háyè méjèèjì lòun náà máa ń ó tóbi ọ̀yẹ̀pẹrẹ ilẹ̀ àdìrà nínú àwọn ọ̀rọ̀ tó bí ṣe ń tu ojú ẹ̀ òun ni tàríyẹ wà wọ́n lè túmọ̀ yíyẹpẹrẹ tó bí ń sìn ìpìlẹ̀ rẹ̀ oní alọ́dà ìpìlẹ̀ àhán nínú àlàyé ẹ̀sìn alẹ́ sọ pé àtàwọn ìrùbí máa ń dàdí ìdánilẹ́kọ̀ọ́ níbi ìyapa tó ti gbé la hàjà fi ha kò tí sí àtẹ̀síṣẹ́lẹ̀ àgbékalẹ̀ tó wọ́n lè àgàtà ọ̀dẹ̀ ní sẹ̀rẹ̀ kí ni dájọ́ sàárè o irú jìyà báyìí ìbániwí wà àtìmọ́ tẹ̀tẹ̀ lọ́jọ́ nínú gbogbo ìyapa la hàjà fi ha tí ò ní jìyà ló fi náà ti mọ̀ yí pé tọ́wá yẹ fábílẹ̀ fábílẹ̀ ya tí wọ́n lẹ̀ ló kó fa abáfẹ́ ló fi ẹ̀sìn nígbà tí ó ti lẹ́yẹ̀ tó nílẹ̀ ọ̀já bílẹ̀ kọ̀ ya tí wọ́n fún ní kílẹ̀ lálọ́gọ́rùn àbí parọ́ sinimá àbí tọ́sí sáré àwọn èèyàn ní jìyà tó ẹ̀ ojú ọ̀bá ti ní jìyà kò tẹ̀lé tẹ̀rẹ̀ nínú lọ́dọ̀ olófin ẹ̀sìn lè fẹ́ ilé muhammed ó ń tọ̀hún ti aráàmù àkọ́kọ́ rẹ̀ yẹn sí ẹni yẹn máa wá ìjìyà tí ìyẹn ni pé aláṣẹ máa wá ìjìyà tó bá wù ú fún un ẹni ẹni bó ṣe wá lọ hadith àbí bọ́ọ̀dà òròlóyè ọ hadith yìí mọ́ bùkọ́lá àti muslim wọn ṣe jáde wọn náà débi sọlọ bá àkàlà sọ báyìí pé. ó di ẹgbẹ́ o a kò gbọ́dọ̀ fún yẹn níbi lálà tí ó jù mẹ́wàá lọ àyàfi tá a bá fẹ́ fún yẹn ní ìjìyà kẹ́nu hadithi mi tún ni imaamu Tirmidhi wọ́n gbé jáde hadithi tó gbádùn wọ́n ní habasa ìtòsílẹ wọ́n ní torí pàdé mi sọnù ọmọ àìsánlá wọ́n kẹ sí fẹnìkan ti pálapàla sí òjijì ọlọ́ọ̀tẹ̀ ni wọ́n sì mẹ́wọ̀ wọ́n sì mọ́lé kí ló fà ìkẹ́sí sí tí wọ́n kẹ́sí sí yẹn ààrí sí àṣà tó ṣe déédéé pẹ́ ni wọ́n bá kẹ́sí sí nǹkan báyìí lẹ́yìn ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún àti pé wọ́n bọ̀ lọ́kàn tó àwọn rọ̀jẹ̀ ọlọ́run tẹ̀lé án yóò á sẹ́ wọ́n yóò á sẹ́ bèbè nẹ́fún òun náà máa máa ń fún yẹn ní síyà yóò sì bá yẹn wí pẹ̀lú kó lé yẹn kó lù nítorí fẹ́ nìyẹn tẹ́sẹ̀ tó ti fẹ́ àwọn olóòtúrọ̀ lọ àwọn sunna nẹ́bí kò sí yàtá kékeré o ká lè fún níbẹ̀ kò tẹ̀lé tẹ̀ yóò kò lè kó lù torí ọ̀fà ìjẹ́ lù ẹ̀rọ yìí sísọ bí ikú ṣe ń jèrè tọ́lá ẹ̀ sí wóró wóró kíkẹ́ bó lọ́lọ́run ti lè sọ ọ̀yàn tó bí yẹn mọ́ náà ah! ọmọrù bá ti di ọba kó ìyà jẹ ó lù ú tẹjẹ tú ní gbogbo owó rẹ àtọjú rẹ. sọfíìkù ni a ah, irú tí ìwúyẹ rẹ ti rẹ mọdé àhọ rẹ ti jí mọ ọba bá wí e lù ọwọ àlè kò lù ibi tó wá fún rẹ lọ ó tún kọ lẹ́tà lé lọ́wọ́ pé máa fún ẹni tọ́jú aláfẹ́rí tó gbé ẹ̀fẹ́ bá ti rí ẹ̀ gbọ́dọ̀ gbókùn sí o. nítorí pé pé àwọn wo síra àwọn wo kò sí ìjì àti wọlé ìfẹ́ nìyẹn. nígbà míì wọ́n ló lè sọ pé kí wọ́n pa orí èèyàn wọ́n pa orí ẹ̀ bí irú ẹni tí tí wọ́n sọ pé ti sọ ló fi rẹwà jù ẹ̀ pa orí ẹ̀ yọ jẹ ìbùrẹ wà fún àwọn èèyàn fẹ́ máa rí àtàrí rẹ̀ kó dẹrẹ ní oúnjẹ ọhún dókítà ń jẹ náà lórí tọ́tẹ́rì àdínlọ́sọ̀ọ́sọ̀ kẹ̀kẹ́ ọjà lọ́fẹ́ máa kó báwọn èèyàn tàbí bí irú yìí sáré sí fọkùnrin kan tó mú omúlárí ọtọ gbogbo ẹ gbogbo nǹkan obìnrin sọ à tó wá ní à ilé yìí ọgbà dùn ní. wọ́n ní wọ́n wá bẹ̀rẹ̀ sí nílò ìṣẹ́ ọlọ́run tarí ẹ̀sìn bí ọlọ́run jù sáré ọwọ́ òkú ní bàjẹ́. àwọn tàbí bá ń sọ yí pé yá pa gẹ̀rẹ́ ọ̀hún òbí ọlọ́run wọn ò pa mùsùlùmí. kílẹ̀ ni yẹn ti ṣe gbogbo nǹkan obìnrin fi ń sọ̀kọ́ ẹ ṣe bí wọn bá ti ń lò fẹsẹ̀ gbogbo àwọn obìnrin ti ń àwọn ọkùnrin ti ń dirun káàkiri ẹ tí wọn ń so yẹsí ẹ tí wọn mú ọmọ wa mú wọn lọ lóògbé lọ kó wọn káàkiri òkú tí wọn lù ọwọ́ bọtibara ṣẹgbàgáàlù tí wọn lù ọwọ́ rẹ. bọ́lá mo ti rẹ̀ ẹ́ sì ní kàríìrì ìjìyà dáwì rọ́ọ̀ṣẹ̀ ilẹ̀ jìnnà ẹ̀ ń jẹ́ aláṣẹ ní ọ̀wá sí àyẹ̀wá tàbí adélé rẹ̀ mo sọ fún apá aláṣẹ náà ń sọ bí ọ̀sán tó ní ní jàmbá àkẹ́wò kọ́ wa lóun darí wọn irú aláṣẹ bíi bùkọ́rí àti ilé aláṣẹ ti bẹ lọ́ọ̀mù ṣèlú nàdà mọ́sọ̀. yẹ fún alùpùpù aláṣẹ yẹn lọ́ọ́ máa ṣe nǹkan yẹn á ṣe ìjì ayẹfẹ́ mi yẹn tọ́ba ti ní pé àtúnṣe máa wá gbé kóhùn ṣe wọ́n yẹn tó kùnú ó dẹ̀ lè fẹ́ nìyẹn lẹ́ ń gbà tọ́ba rí pé kóhùn sílẹ̀ ló máa dà kí nìdí pàtàkì tọ́wọ́ àti bàtàrọ̀ àyíyá ti tààrí tó fi jáde pé o tún bófin ìṣẹ̀rí àbò káwọ́ ìjìyà fẹ́ni tí ọba dẹ́ṣẹ̀ kan táàrí jìyà fún nínú kìtàbùlá àti súnà níbi sọ́lọ́ àtàlà káwọn aláṣẹwá jìyà rẹ̀ kò sí sẹ́rẹ̀ wọ́n ti tẹ̀lé àgbé irú ìlànà yìí kalẹ̀ palẹ̀ wá ìjìyà láti fi ẹnìyẹn lọ́wọ́ tí ó sì sínú tí wọn lọ́wọ́ sínú súnà níbi ìsìnbá láti ẹni ọ̀wà ìyá ẹ̀dẹ̀ sàlẹ̀ ìwé ìṣáná láti lè fi sọ àwùjọ nílẹ̀ fọ́ọ̀nà ọkàdà gbé kálukọ́ máa wùwà àìlétò wọ́n ti sọ̀tẹ̀ ẹ̀ àti bàjẹ́ wọ́n dáfọ̀ àmì gbọ́dọ̀ láti lè fi àbòsí dànù wọ́rọ́ bí àmì láti sinmi lọ wọ́n fẹ́ jẹ́ra nílẹ̀ ọ̀sán àti àti láti lè dènà àwọn ẹlẹ́sẹ̀ tí wọ́n bá dẹ́sẹ̀ wọ́n ti àdé ìmọ̀ lọ́wọ́ àti láti lè ta wọlé kan àlàyé ẹ̀sìn kejì lábẹ́ ìjìyà tá pé kò sí lo tí wàá bọ̀ kò sí lo tó lẹ̀ bí kò sí pálá àtẹjọ́ wa ọ̀dẹ̀ nìkan. àwọn oríṣiríṣi ìyapa kan bẹ tó ti yí pé rúdìyà yìí láàbù wa fún tọ̀ àwọn kan bẹ pé bọ́ máa jẹ́ dandan yóò ṣe rúdìyà yìí lọ́rọ̀ ẹ̀yàn jẹ́rẹ́ méjì ni kẹ́ríkùlù wa ẹ̀sìn náà kéèyàn pa àwọn ọ̀rẹ́ yẹn kẹ́sì mọ́ àlékún dọ̀rọ̀ ti àlẹ́ ọ̀rọ̀ yẹn ní kéèyàn ṣe gbèsè ṣùgbọ́n wà ní ẹ̀kọ́ yìí fẹ́ni tí ọba kú tó ní gbèsè lọ́rùn wọ́n á tẹ̀lé ẹ̀rọ rẹ̀ bóyá ẹni ìkẹ́ lọ́ máa jẹ́ kò ní rí tẹ̀ tí wọ́n á ti tẹ̀lé ìkẹ́ lọ́rùn rẹ̀ láàárín ọ̀rọ̀ náà fẹ́ni kẹ́ lọ sí ilé ìlọ́dọ̀ àtẹ́bí sọ́lọ́ lọ́hà rẹ̀ fẹ́lá wípé tó ń bá jagun òun á kú níbi ogún ń bèrè léèrè náà ibà ń gbé bí wá bàbá dídé sọ̀rọ̀ ilẹ̀ dẹ́yìn ilẹ̀ dẹ́yìn yóò bárò lè ṣẹ̀yìn ìdìkú lóṣàgbé gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ńdókù jẹ̀rí bá dá wọ́n á sàforí jẹ́ ẹ̀ṣẹ̀ yẹn fún ilẹ̀ dẹ́yìn àtúntì gbèsè wọn. ẹni tó wá jẹ gbèsè ní yìí kò sọ ọ̀rẹ́ yẹn ló pa tìyẹ ó lè jìyà nítorí ẹ̀ ó lè sì lágbára àti tẹ̀ gbèsè yẹn àbẹ̀bí sí àdáǹdẹ̀ wà lọ́wọ́ ẹ̀ gbàgbé pamọ́ ìwọ̀ oníwọ̀ wọ́n dẹ̀ lágbára àti wọn kò mú wa á jìyà lórí ẹ̀ àbí dúkìá ọmọ orúkọ wọn kò sọ̀yà wọn sì yẹ kó fẹ́ ni gbogbo ọ̀rọ̀ àlámọ̀rí àti irú ẹ̀ ìyẹn máa máa fún yẹn ní jìyà àwọn aláṣẹ wọn á fún yẹn ní jìyà nítorí pé yóò ṣe nǹkan yẹn títí yóò fi ṣe nǹkan yẹn bó ti wá nù èyí tí tó ń bínú gbé jáde wọn yìí òun ìfẹ́sẹ̀jì sí abọ́rọ̀ àbòsí yìí náà ó ti sàbòsí kí láwa wá sí. nínú hadithi mi tọ́wọ́ ní sọ́dọ̀ bíi náà ó ti dẹ̀ rahimahullah wọ́n ní yòókìlò ẹ̀rọ̀gbọ̀rù wà òkú mẹ́tàlú lẹ́yìn olè wà jẹ́ ẹni tó jẹ gbèsè ọ̀dẹ̀ ní owó tí fi sẹ gbèsè yẹn ó ní ohun tí ó fi ṣe gbèsè yẹn kọ̀ wá fẹ́. ibi tá a bá ti ń lò fi ẹ̀sìn yóò fi lọ ẹ̀rùn tọ̀hún ká wọlé kó láti tẹ̀ lójúmọ́lẹ̀ fásiláàtì rẹ̀ ká fọ́ bọ̀ wọn kò bá ta o ká wá jìyà fún ọ̀rọ̀ yóò sì kílíà nítorí pé àríyá kẹsíṣẹ́ ẹ̀rí amúwágbèdéke gbóńtọ̀ ọ̀rẹ́ yẹn ni òṣìṣẹ́ olówó àtiṣẹ́ gbèsè kọ́sẹ́. sẹ́ni tọ́jọ́ ìgbésì ìdí wọn bá ti lò kẹ̀ tí wọ́n bá ti ẹni yẹn mú àwọn olùkí lọ ìṣẹ̀lẹ̀ lọ ní tó sì jẹ̀yẹ̀ ní wọn bílíọ̀nù lọ ìrùdọ̀rù ó lẹ́tọ̀ọ́ tí wọ́n kọ́ ọmọ pàṣẹ́lẹ́tì ẹ̀ bá ọkọ̀ gàdà tí wọ́n lè wá jìyà. eléyìí ọjọ́ ẹni tó ti ọ̀rẹ́ yẹn tó wà lọ́rùn kó ṣe kó ṣe. aláṣẹ máa wá ìjìyà fún un. tàbí aṣojú aláṣẹ kí ló fà torí ìkẹyẹ òdìtẹ rẹ nínú sẹ́wà lọ́wọ́ àti súnà ní sọ̀fúnlá kẹlẹ́ ní jìyà nínú sẹ́wà lọ́wọ́ àti súnà lórí ìtọ́lọ́lọ́wọ́ rẹ. ìkejì tó lè fà tàbí wá ìjìyà fún ẹ̀ ìjìyà yóò wá látọ̀dọ̀ ẹ̀ tó aláṣẹ gẹ́gẹ́ bá sọ fáwọn ìjìyà tó ẹni ọ̀dọ̀ aláṣẹ ni ó fi wá o ìyá òye tó ti parí pínlẹ̀ fún lóṣèlú àti ọ̀dọ̀ aláṣẹ náà ni ó fi wá gbogbo òun náà ní fẹ́yìn lórí muhammed èèyàn ṣe wà nígbà tá a dẹ́bi sọ́lọ́ lọ́wọ́ àtọ́lá tó ti kọ̀ fún wa yìí pé kí láàyè àpòlọ́wọ́ àjọrọ̀ jùlọ ìmúra àti kéèyàn kan máa wà ń kọ̀rọ̀ pẹ̀lú obìnrin kan tó jìnà sí ilá máa bí mahram àti pẹ̀lú ilé obìnrin yẹn kọ́ máa dà láṣẹ wo. àwa rí ọkùnrin kan nìyí wọn lòun kọ òun ṣe lẹ́sìn ìfọwọ́sí fúnra wa yìí kì í ó ti ṣe nínú yàrá pálọ̀ nìyí. kò sí ìyẹn rárá. àtẹnìkẹ́ là ń fà lónìí bàbá ni ajé akẹ́lẹ́ òfẹ́ máa wá ka dizi ṣùgbọ́n mo lẹ ní kádìsì inú yàrá pálọ̀ rẹ̀. obìnrin yẹn obìnrin ló ti ti wa mo lọ́gbọ̀dì kárí fẹ̀rẹ̀ rẹ̀ ààrí aláṣẹ tàbí ẹ̀ńtọ́jẹ́gbàdìjẹ́ aláṣẹ ní wọ́n yàtọ̀ òkùnkẹ́. àwọn yorùbá ṣe rò ha yorùbá yẹn lè fẹ́ wùdí. àyẹ̀bẹ̀ ẹ̀fọ́ kọkùnrin ọ̀dà rẹ̀ kẹlá màrí jẹ́ kí ló ti ó ti di ìyàwó tó ọ̀kẹ́ ní sùlọ́kà ó sì pa láàrin ìjàmbá yìí ó sì sáré tì bọ̀ lọ́ọ̀ ìlànà àbí bẹ́ẹ̀ kọ́ ọwọ́ kọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ ló bẹ̀rẹ̀ sí gbó ìjìká báyìí ní ti kàn ní ti gbogbo ẹ̀gbẹ́ ní ti kàn báyìí ní mórí ní ti gba nígbà yàrá yìí. ẹbí ara ro obìnrin ṣùgbọ́n kí ẹ̀rẹ́ kó gbogbo tọ̀hún irun tó ṣe yẹ ààrí jìyà kò sí tẹ̀lẹ̀ aláṣẹ yóò wá jìyà tó. àyẹ̀bẹ̀ẹ̀kọ́ yẹ obìnrin tí ọ̀lẹ́dọ̀ sí bó ṣe kí ìṣẹ̀ yẹn wọ́n ní kí ló dé onímọ̀ ní kí sùkúù làwọn jọ wà. àyẹ̀bẹ̀ẹ̀kọ́ ẹnìkan wá lọ gbó ẹlẹ́ ayẹyẹ tí bá ń ba dáfara ẹlẹ́ àwọn ẹ̀rọ ẹ̀rọ náà ti máa ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá àwọn yorùbá lè fura dára sí àyẹ ṣé bí ìyàwó bọ̀dá rẹ àti ìyàwó àbúrò rẹ ìyàwó dẹ̀ gbogbo ẹ̀ rẹ káwọn ìyàwó àwọn bọ̀dá wa ti máa ń ṣe lágbóolé ó lè mú kọ́ máa fẹ̀gbẹ́ kẹ́yìn ráì kọ́ máa bá ẹ̀dá para téèyàn bá kóra lẹ̀ àbí ọkùnrin náà wà lọ bá ìyàwó yẹn dá para àbádá para fẹ́rẹ́lẹ́ ara yìí ti ẹ̀ ṣe rúgbòrògbò dáadáa ẹ̀jẹ̀ yìí ṣe kiri kan kẹ́ ni wọ́n ti lò fẹ̀sẹ̀ yóò sì hé kóró wọ́n sá fún ẹ̀ ní òní. kí ló dé ọ̀sẹ̀ ti lọ kọ́ọ̀tù nítorí ẹ̀ kí lè wá pẹjọ́ fún bẹ́ẹ̀ tó bá yàwó mi dábàá mo bá ń bẹ̀ báyìí tí bá ta wà dá. <laughs> sọlá ìgbógun kẹsẹ̀ máa fi ṣeré yẹn fẹ́ rí wàhálà tí máa ń bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. sọ̀rọ̀ ọmọ ń kọ́ ẹ̀rẹ́ à ah, ọmọ ìjọ yìí ah, kò tí ẹ̀ wá bu lọ kìkẹ́ kí lòògùn ti bẹ̀ báyàwó yẹn dá fara èyẹ lè torí ẹ̀ kéèyàn sùn rẹ̀ bíkọ́sì ògbé lọlé ẹjọ́ ìyẹn al-mahkamah ash-shar'iyyah sẹ́ni pẹ́ ti falafala púpọ̀ jù gbogbo àwọn ìpìlẹ̀ ránù láwùjọ wa nìyẹn. ẹ̀rí bẹ́ẹ̀ lẹ́ẹ̀ni gómìnrin kí wọ́n fara rora wọn ẹni gbogbo rọ àwọn nǹkan báyìí àárín bí àkẹ́kọ̀ọ́ àtó àwọn aláṣẹ ni wọ́n wá sí àyàn tó wọ́n fi ẹ̀rí alùpùpù alùpùpù àlẹ́sà àlàyé kẹsà ẹ̀rí fẹ́rẹ́ ni máa ń tẹnu mọ́ ọlọ́pọ̀lọpọ̀ gbà ìgbésẹ̀ yẹn máa ń rẹ́ni kẹ́kọ́ fáyàwó yẹn sàwádà àbọ̀ wá sí àgbéyàwó yẹn sẹ́yìn ìyàwó yẹn wá fi igbá fi sọ ọ́ díẹ̀ yìí wọ́n kó sì ní ó gbé bẹ́ẹ̀ kó lọ sọ́jọ́ kẹlá yìí ọwọ́ akọ ọwọ́ alọ ọwọ́ ju ọ̀kadà lọ sí mọ́tọ́nẹ̀ láfẹ́ wa ó lọ sí ranga ẹgbẹ́ ìdára yìí làwọn ranga ni ẹ pè é ẹ fáwọn ọmọ wo ń bẹ ní àwọn ọ̀dẹ́ ranga ìpínlẹ̀ kan ẹgbẹ́ sọ́ọ́rì náà bẹ́ẹ̀ ni ẹlẹ́yà dẹ̀ ti mú yìgì àfáàláàfáà ó ti di gbà ó lẹ́yìn lọ́n pàtì mọ́tò tó bá ti rí báwa yé bẹ́ẹ̀ ìyẹn lè mú kéèyàn gbé lọ ilé ìṣọ́ nítorí ẹ̀ sọ̀rọ̀ bó ti ń sìn wọ́n wá wáyà tí wọ́n kù ìwà ń pọ̀ wá di irú ìyàwó ló lè ṣẹlẹ̀ sí. ìkìdáàrú tààrí yẹn ó sì wọ́n gbèdéke irú ìyà yìí wọ́n ní sẹ́ríà kò mú gbèdéke ìyàtọ̀ wá nírú arọ́ àwọn ìjìyà tó yẹ pé ààrẹ wọn àfẹ́lẹ́ fọ́ wà tó pẹ̀lẹ́ tó dàbí àtìlá ọlọ́run àbí ìtàrẹ̀ kan ṣùgbọ́n yìí wọ́n ìwọ́n tó bá dẹ̀rí kọ́ bá mu mọ̀lẹ́sì bá dẹ̀rí fáìn tó wà pàlàpàlà tó. kódà wọ́n ní apáàkì àwọn olùkọ́ ní irú ìjìyà ilé débi kí wọ́n gbẹ̀ ní ọ̀tọ̀ kí wọ́n padà nù. tí wọ́n bá rí pé káwọn pa lọ́dà. wọ́n ní kakọ́ tó lè jẹ́ àtúntò sílẹ̀ mọ́sílẹ̀. bí ẹni tó ṣe wípé àdìjẹ́ àtúntò ọ̀tẹlẹ̀múyẹ́ pípa ọ̀tẹlẹ̀múyẹ́ ẹlmùsùlùm tọ́jọ́ kí ni o tọ́jọ́ mùsùlùmí ẹni tí ń lọ sí kí ni o ìyẹn ní fẹ́ tọ́jọ́ jà sùs ìwọ́n ń pè lọ́yọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ náà àwọn tí a yìí wọ́n lè pa ẹni tí lọ́ọ̀ tí lọ́ọ̀ tọkùn sí àwọn èèyàn kò lè débẹ̀ dáadáa lọ́ọ̀ sọ̀yọ̀ bákan náà wà ní mufarro lìjàmá àti mùsùlùmí ẹni tó pé àwọn mùsùlùmí kélékélé ẹlẹ pa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú nǹkan tó yẹ pé kò sí nǹkan lè fi dílábúrú tó ti yẹ dàbí ju kí wọ́n pa á dàbí lọ. oríṣiríṣi ìjìyà lọ́wọ́ nínú àwọn àṣàyẹ̀rí yẹn yìí wọ́n láwọn ti bẹ̀ wọ́n là lè mú àwọn ẹ̀rọ ìyá yẹn wá láwọn ọ̀gá sọ yìí ọ̀gá bẹ tó ní í ṣe pẹ̀ lọ́rọ̀ ara kàlíjẹ́nì ẹlòmíì lè dá àwọn ẹ̀ṣẹ̀ kan nínú àwọn ẹ̀ṣẹ̀ tá a kà á lẹ̀ sọ̀sọ̀rọ̀ yẹn ní àbí ìwọ̀lẹ́ káàsì wo lóòfin ẹ̀sìn kò sí gbèdéke ìyá mẹ́ ó lè jáde para rẹ̀ láì tẹ̀lé à wọ́n ṣe nínú gbogbo wọn lè fún lẹ́gbàá mẹ́fà péré alùpàdé làbí kí wọ́n padà nù òbí lè tẹ̀lẹ̀ tó ṣe wípé kàlífìtìlá wọn lè ta dúkìá rẹ̀ jẹ wọlgọ́rù àbí kọ́ jẹ gbèsè ẹ̀sán pé kọ́lọ̀ ṣe fáìlì báyìí ẹ̀rí bẹ́ẹ̀ ti máa gbọ̀ yẹn wà o káàdì ẹ̀rí òfin àgbélẹ̀rọ nàìjíríà ìyá fọ́nrán àdàmọ́fẹ́ bí àbí òfin náà ló nàìjíríà ọdún irú kí wọ́n sọ pé lọ́ọ́ sẹ́wọ́ yé báyìí fáìlì yẹn ó lè wáyé ló ṣẹ̀rí àdá dáadáa nígbà tí ọba ti ṣe ìtẹ̀tẹ̀ pàtó ń tẹ̀. èwo tó ń fa tí òfin táwa ń lò láwọn orílẹ̀-èdè káàkiri jẹ́ òun ni pé àwọn èèyàn kẹlẹ́ àwọn ajókòó la sọ pé bíyà táwọn afẹ́ nìyẹn ni. mo rọ̀ mọ́ bí ẹ ń sì tó fi pé táwọn aṣiṣẹ́ ìjókòó ta aláǹforí bíyà ìjì ẹ ti wà ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú òfin ẹ̀sìn. ẹtikẹ́tì bẹ́ẹ̀ sọ wọ́n lé lórí àwọn yẹn pákó ni òmíì wọn ò ní yẹn pákó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n lò lẹ́sẹ̀ yọ ba dúkìá yẹn jẹ ni nítorí ẹ̀ṣẹ̀ kan tó dá àdìbọ́dé bá lọ ṣe fáyìn lágbàdo ẹ̀ṣẹ̀ ti ń ta òrìṣà ń ta èrè lè gbẹ́ èrè aláṣẹ kan yọ bẹ yóò ṣe wúbẹ àbẹ̀rẹ̀ èṣù àti gbogbo ẹ̀ bẹ́ẹ̀ yẹn lọ irúfẹ́ ẹni yẹn kọ̀ọ̀bá fi two billion kó fi kéré yẹn jọ àrùn gbogbo èrè yẹn jẹ́gẹ́jẹ́gẹ́ àbàjẹ́ nínú ìjìyà adìyẹ. àyẹ̀bẹ̀ kan wọ́n ní bísíǹsì òun ta ìlú ni àti jùjú ká bọ́ bẹ́ẹ̀ ká rú gbogbo ẹ̀ àtòkìdó àti báàgì gbogbo ohun títà yẹn àtàgbogbo ká mú àgbogbo yẹn wọn fún káwọn alágbẹ̀dẹ ó lò wọn fi ṣe pẹ́ gidi ní. sọ̀rọ̀ bó ti bẹ́ẹ̀ wọ́n ní yìí ń dà wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn ọ̀gọ́ sílẹ̀ wá sí àdúrà ká lọ fọ́ gbogbo yẹn dànù. sọ̀rọ̀ yẹn yé nínú ìjìyà náà nìyẹn náà wà bí rẹ bí méjì wọ́n lè ṣèjẹ́bí sáré a lè ṣe kòbókò tó lè ṣùgbọ́n lè yẹ lórí dábí ló ń kòbókò lórí ohun tó ń jìyà kì í ṣe inú àpamọ́ ló ti mú tábà wá ṣe kòbókò fún fẹ́ ten thousand ló jí twenty thousand ní ọjà padà kò sí yẹ rárá tààrí ìròyìn yẹn kòbókò mẹ́wàá. pẹ̀lú owó tẹrẹ ẹgbẹ̀rún mẹ́wàá nípa ẹgbẹ̀rún mẹ́wàá tó ṣe kéde tó jì. ó yé díẹ̀ wọ́n ti torí pé Ànábì sallallahu alaihi òun náà ti ṣèdájọ́ nípa ẹni tó jí èso èso òdì ọwọ́ àgbè tí wọ́n ń èso yẹn kó fi wúlò láti jẹ ṣùgbọ́n wọn ò dín sínú àpò tí wọ́n ti rẹ́ pa kọlọ́gbà pé kí wọ́n fún wọ́n ló ní bẹ̀ tó ṣe yí pé ìtẹ̀kẹ́yẹ́ ti fi ẹran ọ̀dà wọ́n lè ti ẹ̀mẹ́wọ̀ àti kí wọ́n lè kó lù wọ́n ló ní ti bẹ̀ tó yí pé ìjìyà tó sì sùnmọ́ ni pàtàkì ni wọ́n lè kú pé òun kò ní làákàyè tẹ́rù wọ̀ ilẹ̀ ìfọ́n bá wà dáadáa báyìí lọ́dọ̀ rẹ̀ kí wọ́n bá rí àti kí wọ́n jájú àgbẹ̀bí irú ẹni tí wọ́n lọ jùmọ̀ yàwó yẹn lójijì dárí yẹn wọ́n lè mú kọ́ọ̀tì mẹ́wọ̀n onígbọ́n ní wọ́n sanwó kan ní wọ́n lù gbọ̀ngàn bíi bíi láti ṣàwà láti máa tẹ̀síwájú nígbà ní ṣàwà lápàlẹ̀ bí wọn. Táyọ̀ wà á ní. Bẹ́ẹ̀ ká máa tó bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́. Yóò máa wájú mo fẹ́ bèèrè ní pé nípa ìdájọ́ tó ń bẹ fún ẹni tí ó jà Òótọ́ bá ti dàgbẹ́ ẹ̀kọ́ ọtí fákòtì ẹ̀sìn obìnrin yẹn nìkan tó wò lóru owó tó gbé yẹn tí ó ń ta òun padà wọn ń dá ìgbà àtẹ̀rẹ́ àwọn. ẹlẹ́sìn tí pẹ̀lú pé àwọn tí ń gbọ́ lẹ́fẹ́ pé nípa ọtí pé àwọn ìṣàn ti lẹ́rìí ṣe òun ló máa ṣẹlẹ̀ àwọn ìṣàn ọtí. ìwà àgbẹ̀dẹ́ nínú àwọn nǹkan tí ẹ̀sán ìrìn kò

ẹni tó bá ṣe jìnnà àkókò ìdìbò ní ẹgbẹ́ ìṣẹ́. ẹni tí ikú wọ́n ti lára yìí pé nígbà ìyàwó tó bá ti ní òun náà dá ọmọ fún ọkọ òun ló ń jẹ́ tó lé ìkàwọ́kọ̀ ẹni tí wọ́n ṣe jìnnà tó bóyá ọkọ̀ òun lóyún wọ́n ti rí àkókò nígbà tí yóò lóyún ìjà ẹgbẹ́ tó jẹ́ kó lè máa bá ní ìmọ̀ bí a ẹ̀sìn láti gbà. ẹ̀sùn bẹ̀rẹ̀ ẹ̀bẹ̀rẹ̀ rẹ̀. ẹ̀bẹ̀rẹ̀ alábìnrin kan olówó olóṣèlú kan wá ó ní ṣe ṣe èyí tí àbáfẹ́ ṣe ìyàwó kejì tàbí kẹta tí ó tẹ̀lé pé ó ṣe ilé tó lẹ́yìn bí a ní ẹni tú pẹ̀lú òun tàbí túbẹ̀lú tó ní lọ́dún máa ní ayé ìlú ìjọba pé ìpínlẹ̀ nǹkan yàrá ọ̀tọ̀ọ̀tọ̀ gbọ́dọ̀ tó ní kò ní nílẹ̀ ọkọ̀ títí kan bẹ́ẹ̀. wípé bàbá rẹ̀ ti sọ ní wá àti wọn ní lẹ́yìn ẹni tó bẹ̀rẹ̀ bàbá ti sọ ní wá àti wọn ní ìyàwó kan ilé kan ìyàwó kan ilé kan ìyàwó kan ilé kan. wípé ṣé ó wá ṣẹ̀tọ́ láti wá mú àwọn obìnrin tí àwa ti wọ́n sí irú nǹkan bẹ́ẹ̀ kọ́ tó lọ́ṣà títí lọ́ṣà ọ̀pọ̀ rẹ̀. Pọ̀jùtò nínú àwọn ìṣẹ̀lẹ̀ rẹ̀ ní sáàjà kó ní pé òkò tí tí ò. Àwọn ìgbàgbọ́ àdáhùn sàn àdáhùn. Wọ́n lè bèrè lọ́wọ́ àpá àwọn ẹni tí sọ písà tó sì tí wọ́n pé àwọn ìwà alájà ni wọ́n mọ̀ sí ó sì máa ń jẹun lẹ́kọ̀ọ̀kan ó sì lọ mẹ́ta. Sílẹ̀ tó máa ń àwọn tó bá ń sọ ọ̀dọ̀ tó mọ̀ lọ́wọ́ máa ń ṣe kọ́ ọ́ sọ fún títí kò dáyọ̀ sí ẹ kò sílẹ̀ náà tó bá lọ́ọ̀bà yìí pé wọ́n wọ́n lé sí ìgbà ìgbà òṣù mọ́ta sílẹ̀ tó wá kọ́ mọ́ta sí sí àlejò mọ́ta sí ẹ̀dá àti káfí àwọn ẹ̀kọ́ tó kọ́ máa wọn lẹ̀. Thank you lórí àwọn tí wọ́n máa ń jábá gbèrà tàbí àwọn tó bọ̀ wípé kò ní kò sí ayé tí wọ́n máa gbé ọ̀rọ̀ máa fún wọn. ṣé ilé àwọn èèyàn báyìí ṣé ìgbé ń ka fífọ́sì náà ni wọ́n kọ́ sí pẹ̀lú àwọn àlọ́bà tó lẹ́yìn tó wọ́n lo ìbọn. ìbéèrè kejì ni wípé àwọn àwọn tí wọ́n jà yẹn tí wọ́n bá mú wọn bóyá irú bí wọ́n ti máa ń parọ́ bí ìtàn wọn pé àwọn tí nǹkan tó ti ṣe tí nǹkan tó ti ṣe bá tó bá wá gbogbo àwọn ìpè wọn ti ṣe fẹ́yìn kò ṣe lórí gbogbo ìtọ́ ṣe fẹ́yìn náà wọ́n máa fìyà jẹ wọ́n lórí ẹ̀ tàbí ìtumọ̀ ṣe bá sùn náà. السلام عليكم ورحمة الله nípa ẹ̀yà fúnmọ̀ tèmi ó yàtọ̀ sí tọ́pìkì yẹn fúnmọ̀ tèmi ni ó ní bíkẹ́ ìkọ̀tọ̀ máa ní lọ́wọ́ kò ní padà. Padà ìgbésẹ̀ tó ṣe ó wà ṣé bíkẹ́ tó wà àlá. Ẹ ṣàlàyé fáwọn ẹ̀rọ kẹ́mi tẹ́ máa ṣàlàyé. Ẹ ṣàlàyé fáwọn ẹ̀rọ kẹ́mi tẹ́ máa ṣàlàyé ṣẹ́ni bàtà àwọn méjì ló pín sí ìkọ́wà tó ní agent sample ìkọ́wà tó ti pín ọ̀pá ara agent sample yẹn pé àwọn ìbálòpọ̀ ìkọ́wà tó ti ò lè gbé bí irú ọba láyà ń sìn ọ̀rọ̀ ńlá ìyàwó ti báńkì rẹ̀ náà báńkì wá lè gbèrò láti ní agent níbẹ̀ ó máa fi activity báńkì níbẹ̀ ó ọmọ fún ọmọ àwọn bí aṣọ òun máa tí wọ́n ní pádà nìyà ní pádà. نعم انتهى بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى وصحبه وعلاه ẹ̀rí nínú ohun tí ó jẹ́ kí tuntun bá olè ọkọ̀ pẹ́rẹ́pẹ́rẹ́ wọn lẹ́yìn pé bá wá sí àtàn ìrùn tó jìyàn ọjà padà ìwádìí agbára nínú wájú àwọn ọmọ tó ń bá tọ́lá ọba fi gba ètò ńlá yà ìwọ̀n ló di é òun náà ní lẹ́yìn tí yàrá ti ṣe wọ́n di ẹ̀sẹ̀ tó ń tàbá lórí ẹ̀ tó sì náà lè fún òun ṣe padà ọwọ́ abẹ́ ọlọ́pìn lọ́wọ́ rẹ̀ òun tó jìyà ìdá padà ìwọ̀n ló di é bákan náà kọ́lá sọ̀rọ̀ nípa ọtí wípé àwọn méje nínú àwọn méje mẹ́wàá yìí lẹ́ni sọ́lọ́lá àìsàlá ó ní wọ́n ṣe kò sọ sí lẹ́lẹ́ ibi dẹ́dẹ́ ọlọ́run ọba àjẹsẹ̀ ọdún ọba àjẹsẹ̀ ẹni tí ń sọ sí ẹni tí ń rọ ọtí tó ń fáwọn èèyàn ẹni tí ń tà ẹni tí ń rà ẹni tí ń gbé ìròyìn ẹni tí ń lọ gbé bá ọ̀gbọ́n bákan náà wọ́n ní ẹnìkan nìyẹn fẹ́ àwọn olóyún ṣùgbọ́n bàbá yẹn rò pé tó kúrò láti wá sí ṣe lọ́nà ọdún kẹ́kọ̀ọ́ kan tó kú ti wáyé náà abẹ́gẹ́lì lọ́wọ́ àwọn sábẹ́ mi lóun fẹ́ kí làfẹ ọ parí sùkúù rẹ nígbà tí ọ̀rọ̀ á gbá ẹ padà máa yí lọ́jọ́ wájú ọba ní náà yóò àti kátólíìkì tó dáadáa. a sọ pé bẹ́ẹ̀ ló ti ṣe àwọn fún mi ìdí torí ẹ bá wí bẹ́ẹ̀ ló ti yìí yóò tún máa lọ dọ́gbọ́n rẹ̀ lọ yóò tún máa kan ní wọ́lẹ̀ fún àti padà lọ padà lọ wọ́n ti náà padà jùlẹ̀ ìdí padà lẹ̀ fún wa àbá rẹ̀ kódà àwọn tẹ́tí wa kì í jẹ ta àáfẹ́ sọ dáadáa ibi tó fọ́ fẹ́ fẹ́ àwọn oníwà àtúntò lọ yọ̀ dáadáa ọ̀rọ̀ yẹ kí ló ti ti bẹ́ẹ̀ tí a kó tó lè ká sàkè lọ́wọ́ wáyé lọ́jà nínú wọn bẹ̀rẹ̀ pẹ̀lú aṣẹ́wó ṣùgbọ́n ọgbọ̀n wọn padà parí rẹ̀ pẹ̀lú kí pẹ̀lú lè ọ̀rọ̀ yẹ gbogbo àwọn ti tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ dábàá má ọkọ̀ ìjà ń gbé pé o farapara ló pé lẹ́nu ibi ibi ibi padà kékeré rẹ̀ ìyọrí rẹ̀. wọ́n lè lo lẹ́kọ̀ọ́ dáa ti ṣe rí bóyá ń gbàgbá débi ọ̀rọ̀ òyòòsùn nàbí abẹ́gbé àwọn ilé ní mẹ́fà tẹ́lẹ̀ pé àjájú pé ọlọ́lọ́ àlùfáà àbáyẹkọ́bẹ̀rẹ̀ kọ̀ọ̀kan nílé kọ̀ọ̀kan yóò kéré ní yọ̀pọ̀ òní ajé kọ́kọ́ lé ìdọ́kọ̀ rẹ̀ ti lẹ́ni tó bèrè kọ̀ọ̀kan ìyàwó kan lé o ìyàwó kejì lé o tí kálukú lẹ̀ ní ilé ìtẹ̀ ó dàpọ̀ báyìí jẹ́ yàrá kan àti gbogbo nǹkan tó lè nínú kàdà apàtì wọ́n ní ẹ̀jẹ̀ sọ̀rọ̀ ògẹ́gẹ́rẹ́ ápù obìnrin rẹ̀ nílẹ̀ sí máa wà fún dípò wọn ní ká lọ gá èmi náà ní mo darí gbogbo à pálọ̀kẹ́ yẹ bẹ́ẹ̀ lè mímú ní gbogbo ẹ̀ ìdóbìnrin láìsí yorùbá ètò ìfi ọmọ adá wuyewuye lẹ ìgbẹ́ nìkan lọ fọlé ìgbẹ́ nìkan lọ fọlé ìgbẹ́ ìgbẹ́ ẹtì ẹni ń pọ̀ ju tèmi lọ lọ́pẹ́ wà lọ́wọ́ máa tẹ̀lẹ̀ ìsinmi lọ́kọ́ ń fẹ́ pẹ̀lú pé kọ́ máa yọ̀ sí ìyọ̀ náà kọ́ wá ní padà ní fọkànbalẹ̀ lọ nígbà wọn bá gbé wàhálà ìṣẹ̀lẹ̀ kalẹ̀ ìpìlẹ̀ ní kí lè jẹ́ ìkọ̀ọ̀kẹ́ gbogbo adájọ́ láti lọ sódà ọlọ́run ó wà láti lè lọ́wọ́ ìṣẹ̀lá ń ibi tó gbòòrò àgbà pé ọ wà àgbà pé ẹnì kọ̀ọ̀kan tírítírí bẹ́ẹ̀ ló gbé ọ̀sọ́ bẹ́ẹ̀ o lọ ilé kọ̀ọ̀kan tí kálukú ni kó tó lè jẹ́ yàrá kan ìgbọ́n gbogbo nǹkan tó lè léwu káàtà kò ní ṣe àwọn òfin wa lọ ní kẹjọ máa tún bá ní. èmi wà yìí náà lè fi jáde. kẹ́sì yàrá ọkùnrin lọ́tọ̀ kẹ́sì tọmọbìnrin náà lọ́tọ̀ láti lè fi tẹ̀lé ìlànà náà sọ̀tọ́ lọ́la alẹ́ ibi ọ̀kọ́ mi fún bẹ́ẹ̀ náà fún kí ni mọ́tò àgbà tí bá ti pọ́n mẹ́wàá ẹ má jẹ́ mo sùn nìkan náà mọ̀ wọ́n máa yọ sí káwọn ọmọ ìyá máa lọ jí dẹ́wò wọ́n máa jí dẹ́wò tó di ézì wọ́n padà bá wà lọ sọ áṣà pítà ibi tẹ́ ẹ̀ tó wọ́n ti ṣe lè wọ́n ti sọ. ọmọ mi ní ẹ̀ padà á fi ọmọ ẹ̀ fi tẹ́lé wọn lọ́wọ́ ọmọdé wojú pépèpé lọ wọn bàbá gbọ́ lápẹ̀sì ìyá èyí ìdáyé ṣùgbọ́n ìyẹn wọn ṣàdédé mọ bí mo ṣe pé fíìmù tí wọ́n wò lọ́dọ̀ àwọn bàbá àti ìyàwó rẹ̀ ṣùgbọ́n ní ká gbìyànjú ìdúgbò wa kà jí dìbò níbi fáànù ibo ẹ̀ sí ọ̀bá wa lágbára ńkọ ẹ̀ sí ọjọ́ fẹ́yàwó méjì wàá rò dáadáa náà ni nínú kẹ́kẹ́ ó ti gbèsè ayé ọ̀rọ̀ rò ní tí wàá ti fi rẹ́sì ṣùgbọ́n tó lè wa ọ̀rọ̀ mọ́ bí yẹn ń sìn ó lè jẹ́ alábọ́dé gbọ́dọ̀ lè jẹ́lé àlàpà kọ́ sábà jò tẹ̀lé tó ti dẹ bá wà tẹ̀lé ti fàájì òjọba wa ti òde yìí lórí alẹ́ ti gẹ́ ti rí ọjà ti fi yọ gbàdúrà ọlọ́wọ́ àyà nínú àwọn òbí kan wá òun náà lè fi bàbá olóògógóró kan bà nìyí òun náà mú ògógóró wọn bá ti lé ọtí pé kébì náà lè máa wọ bẹ̀lẹ́ kọ̀ọ̀kan òun yìí wá yàbùrà ọba àmọ́ mọ́tálásí ńlá rẹpẹtẹ mẹ́ ní nù mọ́tálásí yẹn tó wà aráàlú ló fi pinnu rẹ̀ tí gbogbo alálẹ̀ mọ̀ pé owó ọtí ló fi kọ́ ẹ ọkọ̀ òwú tọ́lọ́ òde òde ìṣáàbù ibi tó ti rówó kójọ àwọn òṣèrò ìwà ọlọ́run alákùnrin tó wá ṣe ìṣèlú ọ̀nà àlàáfíà òun ni ọ̀ma yẹ ju ibi tó ti ṣe lòun tó ti kó rẹ̀ jọ tí ọba mọ̀ sí wọn lọ òṣèrò fẹ́ èmi tẹ́mi jáde jì gbọ́ àti lọ́ba tẹ́lẹ̀ nìkan bá dé àbóńdó lẹ́nu rẹ̀ ẹni ìwọ́n láti ẹ̀ lọ yọ ọ́ rìbá lọ́kọ́ ẹ má wọ ọbẹ̀ ó lé lẹ́ni lọ́kọ́ ẹ má wọ ọbẹ̀ ó kiri báyìí tó bá rẹ̀ lẹ́sẹ̀ méjì rẹ̀ tòun yóò yẹjú eléyìí káàtì má gbàgbé ilé ọdún ìjọba àyàwó èyàn ní kò níwájú ọlọ́run àti kí wọ́n fa àwọn ìbéèrè kan lọ́wọ́ ẹ̀ wọ́n á béèrè nípa ọ̀dọ́ rẹ̀ kó ló lè mo ló da arúgbó sí wọ́n á bí nípa dúkìá mo ló ti kó jọ mo ló ti bẹ̀rẹ̀ sí wọ́n á bí nípa ìtàn ìyẹn gbà tó kọ́ mọ̀ yẹn tó tò kí wa máa palẹ̀ mọ́ bá ti dáhùn ìbéèrè wọ́n lè jẹ́ àwọn tí wọ́n já báàgì gbà láti àti wọ́n fún yẹn nígbà jù àti wọ́n sọ pé ọ̀kadà ọ̀kadà ogorí ẹ̀ báyìí àlọ́ ogorí rẹ̀ ọkọ sẹ́yìn báyìí yóò jí ọ nígbà jù látẹ̀yìn. bá gbogbo ọmọ lọ. yọba gba kọ́kọ́ ọ̀kadà lọ́wọ́ yẹn kápájú lọ bàjáde dókítà dókítà lọ́wọ́ yẹn. táwọn náà dàbí adigunjalè. àlè sọ pé wọ́n dàbí adigunjalè torí wọn láti bẹ̀rẹ̀ láti tó jáde wọn láwọn sẹkẹtárì ìyẹn wà nínú kẹta padà dẹ́jọba nígbà tá a bá débi hàtó ìrà àbá ìjìyà ti ń bẹ fún àti ìgbéjáde. àwọn yẹn àwọn máa ń gbé nǹkan ìjà dání títí ẹ̀ náà bá rí bẹ́ẹ̀ wọ́n lóru làdẹ yẹn pẹ̀lú rẹ̀ ìlú làdẹ ẹ̀fá ẹ̀sẹ̀ lágbèlébu ẹ̀gáfà rẹ̀ àti ẹsẹ̀ rẹ̀ nípa sípayọ̀ ní irú òṣìṣì bọ́ bá ti wà ìdígunjalè rẹ̀ ṣùgbọ́n rẹ̀ ni tọ́lọ́ lọ́gbà tó gbà kẹ́ má gbàgbé ibi sọ pé òní jìyà o ṣùgbọ́n kì í ṣe kíkẹ́ ọwọ́ kò lè jẹ́ sí ìdí wọn wà sọ́rí àkọsí rẹ̀. bákan náà ẹni ti jáde jáde òtì jáde láì ní ìgbà níkà ìkẹyìn náà padà mú ó wá padà sí ìròlé rẹ̀ ó ti pọ̀ ẹ̀sìn jẹ́ ẹ̀yọ̀kẹ́ náà láà ẹ̀yọ̀kẹ́ náà láà òbí ẹ̀ ìyàtọ̀ náà láà ọlọ́wọ́ àyọ̀ nínú ìbéèrè tó fi wáyé òun náà ní ẹni tó gbówó náà ń wí níbẹ̀ má jà dára wa láàbò àlèmọ̀tà àárín mọ́ àlèkò lókè àlèkèlò káwé káwé ìjà ẹni tí ń ṣe àṣepọ̀ àtìlẹ́yìn fáwọn bá ń ṣe òrìbá ó ní ìbá lòun náà má dára yín láàbò ẹ ò ní kiri lọ́tọ̀ máa wà ní òun ní òdìlé òun ní ọkọ̀ gbá lórí ìkéde tèmi lórí ọ̀rọ̀ ìbá náà ó rí ìbá lòun náà gbogbo ọ̀nà yóò wọ́n lé ìgbà tó ṣe wá eérú ẹ̀gbin àwọn mọ̀lẹ́bí àgbọ̀ pé ẹ̀gbin lòun náà tí mo sì rí kó ó má sì rú kẹrin pátá àbí kí lẹ́ pé èyí torí ọjẹ́ akóró ni kò sí ní ọ̀dọ̀ sí tẹ̀ra ní ju nǹkan wọn á lẹ́nu ìkàdì ìyẹn owó títí ká àbí ìkà wọn fẹ́ gbowó wọn á sọ pé ẹnu one thousand àbí àdúgbò rẹ ti sọ. Thank you gbogbo ẹ̀ ṣóòkì ló sọ́ra fún gbogbo àwọn ọ̀fẹ́ ṣóòkì ló sọ́ra fún ọlọ́run fún alọ́dọ̀ ẹ̀mí pé ó ti máa jẹ ẹ̀rọ gbogbo ọ̀dẹ̀ láti sáàlì sọ́jẹ́ fún ẹ̀ nìyẹn kásàkì ẹ̀sìn máa pọ̀ láti lè kó sínú àárọ̀ yẹn lẹ́yìn kásọ̀ra ọlọ́run fún alọ́dọ̀ ẹ̀mí pé ó ti hàlà tí ó jẹ fojú hàn tí ó ti ní ṣojú àdéhùn mo lọ́wọ́ àlọ́ náà. Bẹ́ẹ̀. Títí àti ìtọ́jú ní kíkẹ́ tó lè gbèsè lè ṣùgbọ́n kò ní lọ́kàn láti kàn. Pẹ̀lú gbogbo àwọn àlàyé ti ní ìjọ àdúgbò lọ́wọ́ tó gbogbo ti kú. Títí pẹ̀lú tí wà á jẹ́ pé ó gbé ní ìrúgbà láti kàn àwọn ọlágbáyà rẹ̀ tọ́ba kú sí gbèsè sí gbèsè wọ́n á fẹ̀mí ẹ̀rọ ni bàbá lẹ́mí àtijọ́ ọ̀hún tó lẹ́mí àtijọ́ kìí ṣe ẹ̀mí yẹn làwọn fẹ́ wo iṣẹ́ tó bá ṣe ni pẹ̀lú bí aṣọ àsọ́lẹ̀ káwọn afámílì gbogbo ti bó lọ ojúdi níjà ojúdi ní kóòdù gbogbo ìgbà ni wọ́n máa kọ́.

níyẹn lè di lẹ́mìí kọ́ bá kírun wọ́n ní kí lóde òkírun wọn ló ti wà lẹ́mìí di pé mo fẹ́ kírun. òsígbà láàyè ni àwa wà lẹ́mìí ẹ̀ bóun láti fẹ́ bọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́rọ́ gbèsè ṣe rí ó fẹ́ sẹ́ ó dẹ̀ gbé obì ó sì wù ìfẹ́ nìyẹn wọ́n kà sọ́ lẹ̀ wọ́n jálá kọ́ lẹ̀ ó tún jáde sí àtúntò àfàwọn èèyàn kọ̀ọ̀kan ìyàwó ẹ̀ ni ọmọ ẹ̀ ni bàbá ẹ̀ ni ìyá ẹ̀ ni àbúrò ẹ̀ ni ẹ̀gbọ́n ẹ̀ ni àbálàsùmọ̀ rẹ̀ fẹ́ àbáwọ̀ ọjọ́ ìjọba ya kíkẹ́ ìdíwáwó nǹkan lè rọkọ bí ìra lè fi kẹkọ mo máa jẹ ẹnìkan tí bàbá rẹ ta òògùn ta ló ń tọ̀ lágbájá rí ń bẹ nísàlẹ̀ odò ń bẹ lókè odò èèyàn máa sọ tó yẹ kí n kò láyé gbára báyìí gbogbo àti ọkẹ wo bá ti pin kiri ẹ tó bá fi dúkìá lẹ dáhùn kó máa wo bó láti pin kódà bí ọkẹ wa àwọn afọ àwọn ọdọ ìsọ fún wa pé ẹ wá ó gbó ológun dẹrẹ jùmọ yọ ọkẹ ẹni tó kù yìí lọkọ kò rí kílẹ̀ wá ń pa dúkìá rẹ̀ àwọn ìyàwó ẹnìkan wọn lẹ́tọ̀ kò tó á ní ìyàwó ní bàbá láyé ìyàwó àtọmọ ló lẹ́tọ̀ fa tó ń gbọ́ àyẹn ta fẹ́ péjọ yẹn á péjọ á wà sọ tètè yẹn lọ́rùn tètè yẹn náà yìí pé àwọn ẹni tí wọ́n jẹ́ àmúyẹn jù tí wọ́n jẹ́ ní àpẹẹrẹ ẹni tó wọn làwọn sáájà nẹ́bí sọlọ lọ́wọ́ àṣẹlá àwọn irú wọn dáa lójú pé tí wọ́n bá jẹ gbèsè wọn lẹ́ni àtijọ́ ààrẹ tí ọ̀fẹ́ káàkiri sọ̀tàlá ń béèrè ibi lágbájá tó ní gbèsè wọn níbẹ̀ ní tí ọlọ́fẹ́ ó yẹ kí irun tètè jì í lára báwo ń bọ̀ táyà àti ìdíje nìyẹn pé òṣìṣẹ́ ọlọ́run tètè lè fi bá sọ̀rọ̀ sí ìṣẹ́ ọlọ́run bá kírun sí la kírun sẹ́ la bí kí tọ́ rí àkókò dáadáa báyìí yóò máa sọ fún ni pé bó wọn lọ́rọ́ dínẹ́rù méjì sẹ́ni yẹn jẹ́ títí sẹ́ni yẹn gbára sọ pé mo ti sọ ọlọ́run rẹ̀ ti mọ́ báyìí kò sí wàhálà o tẹ́wà sọ pé sáà bí àtẹ́bí inú adúlù kí ó kí lọ́sọ̀ àtẹ́bí sọlọ́ tí wọ́n wá da táwọn ènìyàn ni wọ́n máa ń wà lẹ́mí rẹ̀ tó ọ̀fẹ́ sàn bí a mọ̀ pẹ̀lú sẹ́rẹ̀ pẹ̀lú pé wàá sọ fáwọn fábíyì rẹ̀ kó tó di kókó láyé tó dà gbogbo wọn lè kú tán ó dà gbogbo jà lù ó sì yẹ̀ sẹ́yìn ó kú ẹ̀ wá sí lẹ́sìn lè ṣẹlẹ̀ tí ó kó gbọmọ àti àwa àti kéré kan sínú kó sì yẹ̀ kẹ́ ó lè sẹ́kù mẹ́ tí ó sì yà í lẹ́nu pé kó lè lè ṣètò ọ̀rọ̀ tí yẹn ń sìn ẹ tí ó kú kò yẹ ọ̀rọ̀ jẹ́ǹdì tó dàpọ̀ tó gbẹlẹ́bí ẹ̀yẹ láti sọ́nà nìyẹn ọbẹ̀ tó ní gbèsè lọ́rùn ní ọlọ́run ọba yìí sọ. gbèsè ajé amúdàbí o àfẹni tọ́lọ̀ ọ̀yáwó ti kú àlẹ́ o. àdéhùn ọlọ́jẹ gbèsè ilé ọtí lọ́jẹ gbèsè fàájì ti bá lọ́ọ̀dẹ sẹ́ńtì sẹ́ńtì mẹ́lò ti rí gbèsè. àfẹ́sọ́ pé òun tó ju yàwó lé gan tó irúgbẹ́ wá ti gbèsè lẹ́kùn tó ti pọ̀ àwọn gbèsè kú nìyí. táwọn akẹ́wò yẹn bá takú báwọn ọ̀sẹ̀ gbowó àwọn ẹ bá fẹ́ owó ti fẹ́ gan yóò tó wá jìyà pé abẹ́ ìmọ̀fẹ́ fẹ́ o ìbá tẹ̀lé lọ ya ẹni ọ̀yáwó dápò fábílì yìí sì ẹ bá fẹ́ náà máa ẹtúgbọ́ yẹn ti abẹ́ ẹ̀rí sẹ́ẹ̀lì ẹ kò rí rẹ̀ tó fi lọ́ọ́ gbà tẹ́lẹ̀ tí mo ti gbọ́ gbà sí lọ́wọ́ ẹ fẹ́ náà wọ́n dẹ̀ bọ̀ kó ní ìbá ni wọ́n. Ah, nígbà tó wọ́n lọ jẹ wọ́n lówó yóò padà lọ yẹjú ẹ̀ ni. ẹ kúrò ẹ̀ lọ́sẹ̀ lọ́wọ́ ní máa ń tẹ̀ ló dáa ẹ̀ ṣẹ́kù lọ́la ní bájà ọ̀sẹ̀ wọ̀kọ̀ wọ́n kò tẹ̀ ara ẹlòmíì ẹlẹ́ni tó ní gbèsè rìbá lọ́rùn láyé wọ́n sì lọ wọlé fọ́ bàbá. wọ́n padà òun ti gbà sọ́rọ̀ ẹgbàá kò fọ́ lélẹ̀ ìpadà bàbá yá wọn ṣe bẹ́ẹ̀ ìyẹn lè ràn lọ́wọ́ lórí ẹ̀fẹ́ ti wà ìfẹ́ ọ̀pá rẹ̀ eléyìí ti wá fún ní ìfẹ́ ọ̀rẹ́ ti àwọn làwọn ọ̀gbà nígbà wọn ti wá kó wòrò pé wọn ti ti wá máa wo owó ogbó owó àwo owó òkè owó òsì lẹ̀ gbogbo ẹ̀ lọ́jọ́ kan bó lẹ́yìn ti fẹ́ fojú tó owó tọ́jú àti ìbá tí wọ́n tó rò sí lọ́rùn tẹ́lifí lọ́fẹ́ ẹ̀ nìkan ó ní gbèsè lọ́rùn náà àwọn òṣèré táwọn fi bá gẹ̀ ẹ́ nígbà ọlọ́run lọ jẹ náà ni ẹ lọ sàn èbó ti lọ jẹun ẹ lọ sàn bẹ́ẹ̀ náà làwọn eléyìí náà sọlá wọn ni wọn wà ayé ẹ kú ìdárò tiẹ̀ ni wà tọ́ lọ ìgbà ní ká sọ pé lápò làwọn ń sàwọ̀ àbí gbọ́múlé lágbà ẹni yóò wà ní sọ̀rẹ́ táwùsì ọ̀rọ̀ mo ti yé bẹ́ẹ̀ sọ ẹ̀ dájọ́ bẹ́ẹ̀ ni nígbà tẹ́nu yóò ti ka kó tó kù láyé kíkọ́ wọlé ló ti fi wọlé kò ní padà ẹ̀sìn wà sí gbogbo orí burúkú ni ọ̀rọ̀ bá rí ẹbí yé sọ̀rọ̀ lórí mi. Thank you.